La bete láwa la yìí láwa lábẹ́tẹ̀ yìí láwa o tẹ̀ yìí láwa lábẹ́tẹ̀ yìí láwa lábẹ́tẹ̀ yìí láwa. behalf of the Nigerian Army and the Commander-in-Chief of the Armed Forces of Nigeria. We are here to carry out the duty of your dear son, late Captain Akipelu Brahman, who died in an active service. Mami, ṣé àlàáfíà ni ẹ wà? mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún ìgbìyànjú yín lórí mi inú mi sì dùn pé ẹ tọ́ mi pẹ̀lú akitiyan yín lórí mi ó wù mí láti ya ìṣẹ́ àti òṣì ẹbí wa kúrò ṣùgbọ́n tí ó bá padà já sí nǹkan tí a lérò mo ní ìgbàgbọ́ pé àbúrò mi ọláyọ̀dé yóò ṣe fún yín ju ohun tí mi ò ní lè dúró ṣe fún yín lọ mo fi ẹ̀bùn ẹ̀gbà ọwọ́ sínú lẹ́tà yìí láti jẹ́ kí ẹ máa fi ṣe ìrántí mi. ẹ má sunkún ẹ má sunkún what a journey of life ah ìjà dópin ogun ti ṣẹ́ olùgbàlà jagun mòlú orin ayọ̀ la ó máa kọ́ aleluya ogun já ah, wájú nàìjíríà very very expensive, Mm wa ọ̀ ń jẹun lẹ́nu ogun tẹ́ wà yìí. bàbá ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń ṣe ìtọ́jú wa dáadáa a sì ń jẹun ní ẹ̀mẹ́ta lójoojúmọ́. ọ̀bọ ẹlẹ́yà mu ẹ̀mẹ́ta ṣe ló dàbí àbọ̀ ọjọ́ àbọ̀ hmm. ọjọ́. má ṣe o. o ò tiẹ̀ jẹun. ẹ ń fẹ́ ẹ ń fẹ́ lọ́ọ́. èmi ọ̀pọ̀ olórí ogun bíbá lèmi jẹ́. bá a bẹ̀ tẹ̀ bàbá àbẹ̀tẹ̀ bàbá àbẹ̀tẹ̀. ẹ tí mò ń sọ látàárọ̀ ń bọ̀ sí i mo nírú rẹ lọ́wọ́ àmọ́ máa ń bó bẹ́ẹ̀ àwa gan tá a jọ ga wọn mm. àwa gan mú bó bẹ́ẹ̀ni gidi tẹ́gbẹ́ a bá mú bẹ́ẹ̀ni àárẹ̀ ju gidi. owó owó. bàbá ìjọba orílẹ̀-èdè nàìjíríà ò ṣètò yẹn fún wa ṣùgbọ́n ní ọwọ́ ara tèmi lẹ́yìn ètò yìí má ṣe ètò yẹn. bàbá ìjọba orílẹ̀-èdè nàìjíríà ò ní gbàgbé ẹbí yín tí nítorí a máa máa yọjú sí yín lóòrèkóòrè. lóòrèkóòrè. àmì to follow. fọ́lọ̀. fọ́lá fọ́lá sense fọ́lá eighteen ẹ fọ́ọ̀lù jáde. ẹ má sunkún. mẹ́mẹ́ ó sọ fún àná. ẹ má sunkún mi sọ́lẹ̀ sọ́lẹ̀. àwọn olè bá ti rà kókè kan sanwó fáwa ni. yàrá rè ṣe kókó mo wà bẹ́ẹ̀ lánàá náà mo ti dẹ́kun mọ́. wo o tún dé tayi tayi yẹn o lè ṣe one five o. etí omi yẹn ó dàbọ̀ mo ló sọ fún ẹ mo ló sọ fún ẹ fẹ́ darẹ sórí kí màá ṣe ọmọ láyọ̀ dé ìkan kí màá ṣe dídí pàkéjì rẹ̀ máa ń ṣe má dàbí sọ́kọ ṣé èmi rẹ̀ ń dọ̀wọ̀ náà èmi rẹ̀ ń dọ̀wọ̀ rádáradá òsì wo ìwé ìmọ̀ràn láìkì rẹ̀ káyì rẹ̀ tó ti ṣẹ́ẹ̀tì rohùn dédé náà èlé ju one five lọ pátá rẹ̀ two fifty ra. ọ̀gá ọdún ẹ̀yẹ kọlà sóhun lè máa ń wúwa lámbà ni ó de táì táì ń jọ ẹ lójú. lámbà ń rà sóhun gangan ni king of lámbà ni. ó dà ọba wọn nìyẹn lámbà ni bó ṣe sọ yẹn sórí sórí packaging ju packaging lọ o gbogbo ilé ìbò ṣe wà ó dà mú ròpin gbogbo gbogbo bó ṣe fẹ́ jẹ́ ní gbogbo ibi tó bá ti ń ṣiṣẹ́ pẹ̀lú bó ṣe ń gbé ibi láti jẹ́ ìtí kankan ò ó wà nípò tó ga jù kò lè kọjá driver àbí kó jẹ́ security ọ̀ kó jẹ́ aṣọ́gbà gardener. dá padà jàre ẹni rẹ̀ blow tayi ẹni rẹ̀ blow black kò tún dú bàtà náà yẹn bọ́ ọ̀hún ṣe driver. wà á ti gbà tó ti ṣiṣẹ́ yẹn omi tó ṣì wà burú lé ṣé òun wọlé lé wọn ni. ẹ ibi sájọ ń gbé hba àná ń gbé. ẹ ìwọ sọ pé nítorí ó ń wọ táì ń wọ ogbẹ pọ gà ni owó wà lọ́wọ́ ẹ òun dẹ̀ ó dájọ́ ó ti pẹ́ ọjọ́ méjì má bèrè náà rẹ̀ jọ dédé pàkéjì rù ọ̀ máa ń lọ yẹn kó máa ń wọ aṣọ different fún wọn yẹn lè sí bí aṣọ rẹ ṣé ayé èmo dẹ̀lì. ọlá kó jẹ́ bòjẹ́ ọ̀rẹ́ mi jẹ́ ń gbé débẹ̀ wo bí èèyàn gbọ́dọ̀ sọ pé nítorí ìṣẹ́ ṣẹ̀wọ̀n àgbèrúbi hmm. tá à ń gbé o wá ní o fẹ́ máa wọ ọṣọ o fẹ́ máa wọ jáde hmm. níbi táwọn olówó wà hmm. wọn ò ní bẹ́ẹ̀ ṣe rárá tí bá ti fẹ́ jáde oní kan fashion designer ni Adé plus tí n bá ti lọ bá pé mo fẹ́ jáde ọ̀ lára àwọn aṣọ tí wọ́n fẹ́ dry clean lọ́dọ̀ torí bó ṣe ránṣọ náà ló ń dry clean tí n bá ti débẹ̀ wà káṣọ sí mi lọ́rùn. Ah, wisdom don't leave me wisdom orísun dọ̀kí dédé nípa àṣẹlẹ̀ tán èmi rẹ̀ jẹ́ ọ̀rẹ́ rẹ̀ kò ká fi ká má gbà. gbogbo kókó sọ pé òní fi mi wé ilé ọláyédè ike àwọn eléyìí ò sí ń gbòòrò. wọ́n ilé sí ń bẹ̀ sí ń bẹ̀ rárá eh, ọwọ́ rẹ bá ń jù. ẹ má fi ayé lẹ́sà. Ah, tímọ́tímọ́ rà. Eh, ìwọ kò ṣì sọ̀rọ̀ tímọ́tímọ́ rà. mélòó mélòó mélòó mo fẹ́ sọ o labẹ́tẹ̀ ìròyìn abẹ́tẹ̀ lélẹ́lẹ́ labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa labẹ́tẹ̀ yìí láwa. mo ní mẹ́wàá mẹ́wàá ń ṣẹlẹ̀ labẹ́tẹ̀ labẹ́labẹ́tẹ̀ lélélélé ah, ah. o. mọ́júrí ẹnu adágún làbàrà rẹ̀ á sì hàn kí Ọláyọ̀dé díẹ̀ díẹ̀ náà ṣé ò rí yẹn ni. sorry ma ọ̀nà yóò dà mí. ok kò sí problem. Oh my God! This is the second time you are doing this. Mm. Oh God of mercy, kí ló ṣe yẹn náà Ọláyọ̀dé? What sort of rubbish is this? Mo busy mo ń ṣe kọ́dé tún kó sínú pọ́tò. Ṣé o rojú ẹ̀fọ́ orí pọ́tò yẹn ni? Ṣé o fẹ́ pa mí ni? Ṣé wọ́n rẹ̀ sí mi ni? Ẹ́ àbí o kojú sápò kí lẹ́tọ̀ kan kó wọn ní pọ́tò báyìí? Ọláyọ̀dé kí ló ṣe yẹn náà? Kí ni? Oh God of mercy. Ọkọ̀ sọ sọ́ọ̀rì, ọ̀sọ̀ sọ́ọ̀rì. Ṣé sọ́ọ̀rì ni mo fẹ́ jẹ ni? Eh? Show oh, Try me next time. Just try it. Go Kókó sínú gallop yẹn wàá rí nǹkan tí màá ṣe fún ẹ. Wọ́n dẹ̀ máa lọ díẹ̀díẹ̀. Ah, ah. Ṣé àrùn lọ kó sínú mọ́tò ni? How was the day? So slow. Uncle Thompson, I káàbọ̀ answer. Hey, Ọláyọ̀dé báwo ni màá? Wọ́n ok. One day. What's up? No, okay. What happened? Kí You know this guy again. Demilade, what's he again this time? He keeps entering port pothole three good times. Olofori Bani now. Ah! Sorry, my dear. Demilade, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. you only ní kókó now. náà. Ah ah, mo sọ pé kí n má I was forced to give him a knock. Demilade, ah! why now? Má ní Your own driver, ẹni tẹ́ mi ẹ wà you <laughs> frustrated me. ẹ eh, but calm down now You tí talk pé kò gba níko náà má eh? abba ṣó ti bẹ. why. tí n bá bẹ nísìnyí kò lè tinú mi wá we need to apologize to this I guy. i will but not now bá mi bá sọ̀rọ̀ man to man jọ wá bá mi Hello, Láyọ̀dé. ah Thompson. báwo ni. mo wá kì í sá. ò ń come off it come off it láàrin màá ti ọkùnrin sọkùnrin ni wa mm-hmm. jẹ́ kí n sàn kankan fún ọláyọ̀dé sórí obìnrin á máa ṣe bí obìnrin àwọn ọkùnrin náà and you know that matured you know, level in our life àwọn náà máa ṣe bí ọkùnrin ni ṣùgbọ́n kóbìnrin náà mọ̀ pé bó ṣe ń já sí gallop tó ń já so tó ń já so sí yẹn nítorí high blood pressure ẹ̀rù máa bà á I understand I feel your pain ẹ̀ ṣòtúgbọ́ jọ má bínú ó ní pé kí n bẹ̀ jọ jọ gbogbo wọn tó bá ti ṣe fún ẹ jọ dáríjì. no problem sir ṣùgbọ́n jọ <laughs> má bínú ṣọmọ kó tó máa ṣẹlẹ̀ ń sìn pé mo fẹ́ ra ìkó yẹn lọ́wọ́ ẹ̀ ẹ má bínú jọ jọ tó lọ lọ́n gbogbo nǹkan tó bá ti ṣe fún ẹ. ọkùn tó ń sìn ikú tó fún mi ò tó yìí. gbogbo nǹkan ṣáà má bínú jọ ṣàdáríjì ṣó ti gbọ́ jọ má bínú jọ fíyà mi ṣe. ẹ ṣe gan ẹ ṣe gan thank you. thanks so much. ah it's alright it's alright no problem no problem. ẹ ṣe gan àbá thank you. ṣé kí n ṣì dúró ni àbí kí n máa lọlé. kí ló dé kí ló ṣe é àti bó ti dé náà mo ti rí pé ojú ẹ̀yìn kò jọ èyí tí mò rí tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. níta bá mi nílé máa mi. ẹ̀gbìn báwo kí ló dé. ẹni tí mo bá ṣiṣẹ́. kí ló ṣe. nígbà tí mo ń gbé jáde lọ mo ṣe sọ mí kò nìyẹn ó là mí kò. ó kọ ẹ̀ ní kò. bẹ́ẹ̀ ni màá lò. Ah, ah. dùn mí ó dùn mí tẹ́lẹ̀ dàbí tàbákò ojú orí èsì tèmi kò tó mi lójú orí màmí àmọ́ mo gba kádàrà mo gba fọ́lọ́n pé bọ́lọ́n ṣe pé ti tèmi nìyẹn. ẹ wo ọkọ mi ìyọ̀rọ̀ ọ̀kìn pẹ̀lẹ́ ṣó rí àwọn àgbà bọ̀ wọ́n ní àkìtàn tó bá máa kú inú àgbẹ̀gbin àti pé inú ẹ̀gbin lọlá ń gbé inú ẹ̀gbin lọlá ń gbé iṣẹ́ tó ṣọmọ fógun ọdún ni ìyá tó bá jọmọ fọ́gbọ̀n oṣù bí òpó mú màá sì lẹ́yìn ọmọ rẹ̀ ọ̀bìnrin ọkọ mi ẹni náà lákùn rí tó ràn wá lọ́wọ́ ṣáà má bínú ìwọ ni máa bẹ̀ máa dẹ̀ bẹ́lẹ̀ dá wo mo ní change kan níta ṣé kí n bẹ ra oògùn náà kò lò forí fífọ́ yẹn kò jẹun ìwọ náà kò ní fìyà jẹ ẹ́ òun náà dẹ̀ kò tiẹ̀. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tó ṣe nǹkan tó ṣe yìí náà kò ń ṣe pé bóyá ó wù láti ṣe ó sọ lójijì ni òun náà dẹ̀ ti ó ti realize mistake ẹ̀ ó ti bẹ̀ mí ó dẹ̀ tún ti rọ́kọ ẹ̀ sí mi pé kó bẹ̀ mí so ó kàn dùn mí ó kàn mo kàn ń rò pé ṣé bí ìgbésí ayé kan ṣe máa máa lọlé but èmi ti gbà fọlọ́run mi ìfẹ́ kẹrin ò ṣẹgbọ́ ẹ má ọ̀rẹ́. Yeah. ṣe sọ̀rọ̀ exchange rate lọ́dọ̀ yín ṣá. exchange rate ah, ó ó sún mi jàre even CBN gan wọn ò ní control lè lórí mọ́. ojú nǹkan hmm? tí mò ń rí lọ́kàn yìí. o look at that guy. mm he's so cute. are you serious? <laughs> so. ṣé o wò rí kó ni yeah he's cute but ó máa níyàn tó wá wá nà. ṣéyàn tó wá wá ló kàn mí ṣé mi réyàn tó wá wá lẹ́gbẹ̀ẹ́ mi mo léyàn cute ah jẹ́ kí mi tẹ́ tí n bá rọ èmi máa ta sí bọ̀bọ̀ yìí o. Mhm. serious. Mm -hmm. wish me good luck. Good luck. Ah. oh god. Um, hello. Oh, how are you doing? I'm very fine. My name is Shemilore. Shemilore. Mm -hmm. That's good. My name is Binro. Oh, nice to meet you. A pleasure. wow, you're looking beautiful. Thank you. Ẹ má bínú, ṣé ẹ wo dòzí àyín ìgbà tí Ọlọ́run ṣẹ̀dá yín? Tẹ bá wò dáadáa, áńgẹ́lì first class lónìí nínú human creation ó farabalẹ̀ ó ṣẹ̀dá ẹni oh, you're dark and lovely. thank you. mi ì lè hide <laughs> thank you very much. ẹ̀yin náà wá ṣe fàájì bí àbí. um yes. that's good i'm also a club member. okay. all right. <laughs> um ṣé ẹ yìí wà around yẹ. Yeah? yeah of course. Um, <laughs> nice to meet you. that's your friend right. Yeah. Okay. I will join you guys later. All right. Thank you. Nice to meet you once nice again. Nice to meet you too. All right. I pray for love in an unexpected way. With all your heart, deep from your soul. I pray for love. Ah, there you go. stupid and bad. kí ló ṣẹlẹ̀. what's that kí ló ṣẹlẹ̀. olówó okay onímọ́tò yeah ó wá ń gbọ́kadà ṣíṣe tó bá tẹ wá jẹ́ wípé mọ́tò ẹ̀ ò dáa ṣé kò yẹ kó pè mí pé kí n wá gbé ẹ. <laughs> bó ṣe sọ yẹn sí ni mo ṣe ronú actually. <laughs> my thought was bó ṣe ní o fẹ́ rí mi yẹn kí n kàn máa dúbọ̀ i have to just see you uh, máa ṣàtúnṣe irú ẹ̀ ò tún ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́ ṣùgbọ́n. ṣé kò yẹ kó mọ̀ pọ́kadà risk ni. It's risk for you. Yeah. Ah, I know, I know, but I want to see my baby, and you said you want to see me. Kí n wá, so we can rush, buddy. No, no, no, stop. Ah, ah. who's wrong with you? Mo ti gbọ́. So, shop wa, okay. Yeah, I'm fine. Àti pé ó ti wá ní kankan tí màá ṣàlàyé fún ẹ. Tí n bá ṣe lálàyé fún ẹ you understand better. I won't do it again. I know. Yeah, Ọláyẹdé. Jọ̀ọ́, yeah, mo pè é. Sáré bá mi gbóúnjẹ yìí lọ fún Thompson ní ọ́fíìsì. Make sure pé o yàbí kankan jù. Ebi ti ń pa ọkọ mi. Tó bá ṣe ń débẹ̀ báyìí kó pè mí. Má yàbí kankan o. All right, ó ṣe. Okay. What was that? For me? Yeah. for you. Really? It's not my birthday. You wanna guess? ah, I can guess right. I can guess right. Ah, uh ah, -uh. it's not my birthday, but I think somebody is trying to keep me on the spot. àbúrò máa sọ kí n tó jà. no ja mo fẹ́ kó rí fúnra ẹ. ó mà mọ́. ja ja. ta wà ń ja. i'm sure it's you. ja and let's see. ṣé kò ń ṣe àwọn píṣọ̀ tó lọ yà ń síbí o èèyàn kan ń yà ẹ́ tó lọ ń yà ẹ̀ hó ja now. wàá rí mo ṣe máa kín as in mo fẹ́ kí àwọn kan rí nǹkan mi o don't do it at all but it's not my birthday wow wow this is beautiful yes that's good I'm ready for you thank you <laughs> I love you I love you kiss this is original now. <laughs> thank you. <sighs> Um, bó ṣe wá wà yìí o mo fẹ́ kó mm-hmm. bá mi gbé sí iwájú ẹnu ọ̀nà ẹ̀ àbí kó gbé sínú yàrá níbi tó ti máa máa jírí láràárọ̀ mm-hmm. tí èrò ọkàn mi máa wá sínú ọkàn ẹ pé èmi ni mo ṣe fún ẹ. jésù tọwọ tẹyìn fúnra mi gan wa jírí láàárọ̀ tí wàá jírí lọ́sàn wàá tún jírí lálẹ́. yes. Eh, bó ṣe yẹ kó rí gangan ló sọ yẹn but i want it this way nítorí pé àwọn ọkùnrin náà ẹ̀yin máa ń rò pé ẹ̀yin obìnrin ẹ jowó jù wá lọ àmọ́ owó ọkùnrin yóò ju tẹ̀yin obìnrin lọ. So I'm gonna be changing the narrative. Now, this portrait will sit in your sitting room. Wàá gbé sí ọ̀gọ́ọ̀gọ́ o lè má gbé síbi somewhere around here tó jẹ́ pé tí ẹnikẹ́ni tó bá wọnú bí as in ẹnikẹ́ni ni mo pè o wọ́n á mọ̀ pé you are engaged and I am your sweet. Má sọ pé àràbà tán ni mí o má pè mí ní distance family o so babe i'm gonna be hanging this somewhere very abeg kì í má hang it. let me check where i'm gonna put this. Oh! vroom oya radar <laughs> ibi ni. oh that's so nice of you. Ah, ah. àwa bí fi lè sí. Oh. àbí kí n má fi sí that's okay mo okay pẹ̀lú ẹ. o love me débẹ̀. yes. are you sure. yes i do. máa gbèsè o. gbèsè àbí ṣe fẹ́ ká gbèsè bí báyìí. no no no no eléyìí ti fa okay. okay. jẹ́ kọ́ wa jẹ́ wa wọ́n á ti rò bí àwọn ti rí ríyàwó akọba mi kọ̀rọ̀ yìí <laughs> olúgan màá lúgan Oh. olúgan dè wọ́n. that's so nice. thank you so much. Oh, thank you. <laughs> I'm happy I met you. Oh, I want to cry now. I can feel your heartbeat now. I love you. I love you too. Thank you for the gift. Um, what I, will just say is this. No, no, bring it, bring it. Àwa gbèsè jẹ́ kó wà bí ká má lọ gbàgbé. Hmm. Àwa gbèsè kò wọ́pọ̀ ní obìnrin tí ó lè gbà kí ọkùnrin gbé picture wọn síbẹ̀ láì ṣe kó bóyá wọn ti ṣe ìgbéyàwó. Now I know you truly love me. I do. Then you want him tí mo fẹ́ Really? Shoot. Sit down. Ṣo mọ̀ okay, I know you're very successful, hardworking man and um, I know you're reading well for yourself too. Thank you. Eh, mo kò lówó. <laughs> Èmi gan Ọlọ́run. Bọ̀ tó láwọn kankan tí mi mọ̀ nípa ẹ̀ tí mo de fe mo. Okay, bí kí ni ẹ ṣáwò? Ṣé wọn pè mí mọ bí tó ń gbé látọ̀yọ̀ ọjọ́ yìí? Mi ò mọ irú iṣẹ́ tó ń ṣe gangan gangan. Bọ̀ ah, ah, babe, hmm? o ti wà sọ́dọ̀ mi rí? Mi ti wà rí. Oh, oh, oh, come on, o ti mọ reason náà, ah, mo ń gbọ́ kíni kejì no no go ah ah it's alright kíni kejì. mi wá ó mọ̀ pé mo mọ̀ pé olówó gan-an mo dẹ̀ mọ̀ pé wà successful mo mọ̀ pé olówó bó iṣẹ́ gangan tó ń mú owó yẹn wá mi ì mọ̀. sórí ìbéèrè tí o béèrè lọ́wọ́ mi hmm. o láti promise mi pé àṣírí mi bò lọ́wọ́ ẹ̀ lóòótọ́ àwọn Yorùbá ní abánirìn má mọ̀lé ẹni ọ̀tá ẹni ni but babe fún mi lọ́wọ́ ẹ̀ àwọn ìgbésẹ̀ tó gbélé ni òun ló tick the final box tó jẹ́ kí n mọ̀ wípé obìnrin tí ó ṣe é fi ọkàn tán ni. but fẹ́mi ti jẹ́ mo rò pé bínú tẹ́lẹ̀ ni. no no far from it ṣe mí lóore. yes darling. mo fẹ́ kó ṣèlérí fún mi wípé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́yìn àṣírí tí mo fẹ́ fi lé ẹ lọ́wọ́ ó máa bò wò ní tó and um, lábẹ́ bó tilẹ̀ wù kó rí you will stand by me ò ní dá mi. I promise I promise I promise with everything mi ò ní dá ẹ. ṣe mi lóore. yes darling brace up i want you to brace up torí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ àṣírí ńlá ni nǹkan tó jẹ́ pé ó lè dá ogúnlẹ̀ láàrin ìlú méjì ni that is tí o bá tó bá tó bá mess up pẹ̀lú information mo ṣe ń wò mí tèmi lọ rẹ i am a spy for. United Kingdom government orílẹ̀-èdè Nàìjíríà ò gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tí mo ṣe nìyẹn kò sórúkọ tí mi ò lè jẹ́ bí mo ṣe wà yìí wọn ò gbọ́dọ̀ mọ ibi tí mò ń gbé mi ò gbọ́dọ̀ sọ pé báyìí ni mò ń gbé ibi tílẹ̀ bá ṣú báyìí ni mo gbọ́dọ̀ sùn ìkejì ibẹ̀ ni pé mi ò lè register anything ní orúkọ kan àmọ́ gbogbo iṣẹ́ tí mò ṣe yìí gbogbo owó tó ń sọ fún mi ó wà ní offshore account. Oh. Fẹ́mi Lóore. yes darling. bó ṣe ń wò mí tí mo bá engage ẹ ní wákàtí in the next few hours the British Embassy in Nigeria they are aware wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń dáàbò bò ẹ̀ yes you are half a British citizen bó ṣe wà tí n bá parí assignment mi nínú Nàìjíríà so ìdí tí mi ò ṣe lè fi orúkọ kan ra mọ́tò nìyẹn àbí kí n gba ilé i sleep either in hotel oh. or busy married but assignment mi only ní time tí n bá ti parí ẹ̀ tán because gbogbo àwọn oil companies tó wọ yẹn àwa la máa ń mọ nǹkan tó ń lọ oh. we supply the ah, British government so to them i don't exist here but n bá gbé ẹsẹ̀ wọ UK i'm a full blown British citizen ó ti yẹ sọ pé àṣírí yẹn kò ṣe tí o gbọ́dọ̀ fi léyàn lọ́wọ́ ẹni àrùn àmọ́ ètò ṣe eléyìí tó ṣe you melt my heart. I love you baby. I love you too. so ṣàṣírí mi bò. àṣírí ẹ bò. I love you. I love you. I continue to stand by you, okay? I love you. I love you too. Oh my God. As in mi mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ yín mo máa rò pé bóyá mo ní ọgbọ́n mo máa rò bóyá mo ní àwọn ohun àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó kì í mo bẹ́rí fún yín o. ẹ á ti dànù jọ́jẹ̀bìrì náà wọ̀ gbogbo èdè àràbò arabic tó sọ yìí níbo ló ti rí gbogbo yẹn. àwọn ọ̀gá mi àwọn ọlọ́pọ̀ sí mi lára mo bá lọ́wọ́ wọn ní ọjọ́ tó pọ̀ sí mi gan-an ó mm-hmm. pọ̀ lẹ́ẹ̀gan. Eh! <laughs> jẹ́ túbìrì lọ́wọ́ ẹ̀ ṣé original ni èdè yẹn ni àbúkọ̀ ń dàpọ̀. ó jiná bó ṣe ṣe fún mi lèmi gan ṣe ń gbélẹ̀ ó mhm. jiná. adìẹ ah, oh my god ẹni láti ẹni láti rí ẹni láti rí babe mi as in ó wọ iṣẹ́ yẹn completely èmi ni máa rò bóyá mo ní agbárí mm. wípé mo ní ohun mo ní àwọn àyájì lẹ́nu ah tó àkàsà ó bẹ̀ mí fẹ́ bẹ̀ mí pa lánàá bẹ́ẹ̀ jọ tàbá níbi tí mo ti ṣe èmi jù lórí ẹ tàbá níbi tí mo ti kí nìkan dáríjì mi máa dúró tiẹ two four seven àgbẹ̀nìkan ó bìlì pé british ni mi. kò ní choice. ó bìlì pé mo wà ókè ah god ah mo dúpẹ́ lọ́wọ́ yìí guys ah! ṣe sùúrù máa kò yẹ kí yẹn já jòjì sí ẹ ordinarily ṣé ó rí gbogbo eré táwọn ní tíátà máa ń ṣe fi tíátà lẹ̀ fáwọn ògùnkùn fi Yomi Fabiyi but acting orí street àwàlà ní secondary ní tiwọn ẹ. Eh? jẹ́ kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù ẹ̀ ọjọ́ thursday iṣẹ́ wò la ní. a lọ sí revival. revival òun ló máa já suké èmi ni máa já fọ́jú ọ̀rọ̀ owó dé friday ńkọ́. introduction. social level látún lọ kò ń ṣe ọ̀rọ̀ kinní nìkan báyìí sì à ń lọ tọrọ ìyàwó ni èmi àti ẹ̀hún. ẹ̀yin lẹ́bí ọkọ. àtẹ́bí ọkọ àtẹ́bí ìyàwó sí ètò kan mi pẹ̀lú kówó wà pọ̀ nínú àwọn sátọ̀dé ńkọ́ wedding ring. wọ́n lọ da wedding ìyá ló máa ṣiṣẹ́ yẹn a ti ṣe sátífíkẹ́ẹ̀tì lẹ̀ bí pásítọ̀ bá ṣe ń sọ pé ta ló fẹ́ kí ìgbéyàwó ìdúró ó máa ó máa ó máa flag ẹ̀ bí placard ni wedding bá dàrú. ọmọ amúkọ uh-uh. <laughs> ilé ìsọ àbọ̀ ti mú mi ni ẹbí eh? ti gbé lọ́dẹ̀ mi nìyẹn. jésù <laughs> ṣéyàn kọ̀ọ̀kan máa fẹ́fẹ́ ni. ó sún mi o. ìjọ sunday tó tún bọ̀ yìí ṣọmọ ẹbí ọ̀gbàrà àwọn ọ̀gbàrà kan náà ti korodu ó ṣe àdá fún ẹ great grandson ni wọ́n lélẹ̀ èmi great grandson ló dúró èmi ni lọ́ọ̀yà ọmọ bàbá tó ti sọ fún pé tọ́mọ òun bá become of age kó kó ogún fún un in other words ó ń lọ claim ogún Sunday lọ́jọ́ ìsinmi. Ah, ah. ọmọ àwọn ẹbí ọgbàrá yẹn dáadáa ah, ọmọ ọmọgòrè ọlọgbàrá magori hmm. mo i know all of them most of them bó ṣe máa ń lò òun ò jọba òun ò jọgbàrá family. jọ báwo làwọn ẹbí ọgbàrá ṣe máa ń rí o. Eh, ẹ ń bẹ́ẹ̀ má bínú. má ràn kó. ẹ kò sí ọ̀la balance jàre. máa mú suit yẹn. suit. rárá padà. suit ọ̀rí junior ọ̀rẹ́ jẹ́ máa lo ah. sẹ́jẹ̀. ọgbẹ́ ni ah, lọ rẹ́ǹtì gbogbo tó wà lọ́rọ̀ mi gbogbo iṣẹ́ mi. so gbogbo iṣẹ́ yìí náà kò yọ suit pé ká tẹ̀ tún fìyẹn náà lò mọ́. nǹkan tí mo kàn máa sọ fún yín ni pé tí bá ti rí iṣẹ́ mi máa ṣe kí ni màmá kàn sí yín hmm. ah, ìgbà balance hmm. ẹ ṣe gan. onítọ̀ ń bẹ̀ o a máa bára wa ṣe o. actors actors èmi mo rò bóyá mo act ẹja wèrè ẹja wèrè jù ilé ìsanra wo. tó wá jọ wípé bóyá mo doubt ẹ mo fẹ́ fi àkókò yìí sọ fún ẹ wípé kó má bínú no malice was intended i'm too busy. no no no no no I, ah, mo i pretty understand you. ẹlẹ́ran ara ní ẹ̀nà ò bínú bó ṣe yẹ kó béèrè òun ló béèrè yẹn it's just that um, ẹni tí wàá bá ń bá rìn ó ń láti gbà á gbọ́gàn ó dẹ̀ ní láti jẹ́ ẹni tó lè dúró tì wá tí a wà safe pẹ̀lú. But now tó dẹ̀ ti sọ pé you're sorry and ó ti yẹ better, I think you are good to go. Mo máa ń fi àkókò ìṣèlérí fún ẹ wípé èmi ní ṣe mí lóore, mi ò ní ever, ever ni mo sọ, mi ò ní ever die and I will continue to trust you. Thank you. And I want you to know that I love you so very much. I love you too. That's good. ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣe wà yẹn ó sensitive so gbogbo àti my máa wà pẹ̀lú you ó jẹ́ ní tó máa trust tó yẹ kó ó yes. you know better you know better ló sì kí máa yẹ. Ah, oh. fẹ́ ṣe sí. okay yeah i guess i'm done ẹyin bẹẹ tẹ má bínú ẹjọ mo ní láti sáré send report sí office ni kí ló ń sọ lẹ́ǹkan yẹn náà okay kí ni business plan ti tiẹ̀ o fún boyfriend ẹ̀. Mm-hmm. love a girl okay tí gbogbo yìí ṣe mọ̀ èmi Jagaban um, mo study Thompson mo dẹ̀ rí pé ó like farming yeah not crop farming though poultry farming so um, I'm thinking of getting about five thousand breads, like breeds of breads. Má gbàyàn síbẹ̀ kọ́ máa bá manager come come máa probably once in a while to oversee the whole thing. Yeah, I think that would be better since they pay nǹkan tó like nìyẹn and about four to five million marks should be enough. Yeah, láti set it up here. Yeah? You think it's a good idea? All right, that's that's my own take. Madam, who are you pressing your phone? Your turn, Alpha. Hmm. Ẹ ṣàrí pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ látàárọ̀, èmi ń Because boyfriend me, my fiance, <laughs> how do I even tell him? But me first on sọ phone, Like, he's rich. <laughs> You guys don't know. <laughs> You don't just want to know. The thing is, he's very, very rich. I don't even báwo ni màá ṣe sọ fún pé mo fẹ́ invest into a business mo fẹ́ fún lówó kan owó wo ó máa dàbí ẹni pé mo tiẹ̀ ń bu omi sínú ó máa dàbí ẹni pé mo ń bu omi sínú òkun ni because he's that rich <laughs> it's just that there's some things I can't tell you guys as in it's just our secret yeah our secret but all I can say is he's extremely rich like ó ní owó lọ́wọ́. yẹ́nyẹ́nyẹ́. Yeah, yeah, yeah kí ló ń sọ tó ń dùn lẹ́nu so omi ni pé gbogbo plan wa láti secondary school ok bóyá o ti gbàgbé the last time we had this conversation I pray pé ok o ah, Olúwa jọ̀ọ́ o pèsè fún wa o ṣé wá ta ṣe ń fẹ́ o má jẹ́ ká jẹ́ liability fọkọ wa o Ọlọ́run ti wá gbàdúrà wa báyìí ó wá ń sọ fún mi pé ó fẹ́ yọ ara ẹ̀ kúrò nínú àná ah, ah, you don't do that but guys editor eh, <laughs> i'm not saying you guys are not fortunate but in this case my boyfriend my fiancé is rich it doesn't matter it does not matter at all ọkùnrin won't appreciate obìnrin tí ó bá think outside the box. babe kò sí mojú látara rẹ̀ kékè sí alọ́ kẹ́jọ. Hmm? I'm going veg completely now. Yeah, wọ́n kọ́ ló kọ́ mi ní sísọ pé òun. mo ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ. fúnra ọ̀ ń gbọ́. iṣẹ́ ìpò níbí ni. Bini bínú no kí ni nǹkan náà. ó ní àwọn ọ̀rọ̀ kan tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ó ṣàmù àwọn ọ̀rẹ́ mi ó mọ̀ pé a secondary school university um, we've been together all along and ó ní àwọn owó kan tó jẹ́ pé gbogbo àjọ máa ń dá àwọn owó yẹn. Uh, so èmi dẹ̀ wọ́n mọ̀ mo dẹ̀ sọ fún wọn pé <laughs> mo mọ̀ pé gan-an <laughs> I know you're financially stable you're doing well for yourself <laughs> I even told them pé you know, British ni ẹ you are into international businesses and um, ó pọ́n lówó gan and they all understand don't they understand but then. ṣé o sá o sọ kọjá yìí o sọ jù. àwọn ọmọ mi ti jẹ kó mo polówó and you know you're doing well for yourself so nígbà tá a ṣàṣọ gbogbo àwọn nǹkan yẹn tán yẹn and then, tá bá ti gbowó yẹn instead of buying gift for our partners tá a bá fẹ́ ṣe birthday bóyá wọn pe àwọn girls nǹkan tó ń ṣe é sìn you know the usual thing ra gold ra mọ́tò you know just unnecessary things tó jẹ́ pé ó máa feed off so we we'll try to invest you know just plus to whatever tí wọ́n bá ti ní you know. it's a good idea. Um, you know, so mo wọ́n gbé ha nígbà tá a ṣe àǹsọ̀ tó wọ́n ní kí mi náà sọ ní ha ó dàbí pé ẹ̀ mọ boyfriend mi ẹ̀ mọ fiancé mi like he's rich he's super rich hmm. <laughs> but kò ṣe wọn kò ṣe wọn pé kò ṣe wọn kan ni mo lè máa sọ fún wọn but I just let them know that you're rich kò sí ah, you know because owó yẹn kéré ah, you know mo wá wo òwe àwọn Yorùbá tó sọ wípé àràkún láṣọ gbági. A little drop of water makes an ocean. Yeah, it works. Uh, sorry, babe. Um, ibi tó sọ̀rọ̀ dé àti ibi tó sọ dé ó And um, it's a good thing tí ẹ̀yin ọ̀rẹ́ tẹ decide irú nǹkan bẹ́ẹ̀. Ó fi hàn wípé ọ̀rẹ́ gidi lẹ̀ ń bára yín ṣe. And ẹ̀dẹ̀ fẹ́ lọ síwájú ẹnikẹ́ni tẹ But let's look at it this way. it is jọ sọ, ẹ ti sọ oríṣiríṣi. Make it simpler business wo ni wá suggest tí o fẹ́ establish in my name to sọ fún ọ̀rẹ́. Ah, <laughs> okay and the thing is owó yẹn ò pọ̀ you know and it's just like a plus to whatever you have. yo just just mm. go so àwa wò pé <laughs> èmi wá sọ we bóyá you know just owó yẹn kéré so. Uh, what did you propose. okay you know pure water business or POS or. Uh, you shut up? What is all this nonsense? Ah kí ni gbogbo pálapàla yìí are you trying to ridicule me or what sori ẹ̀yin obìnrin ẹ ṣo ẹ ma you guys are too dangerous téèyàn bá rí obìnrin báyìí tó bá rí ejò the best thing is to embrace the snake kó dẹ̀ pa ẹ̀yin obìnrin torí mo ti sọ àṣírí mi fún ẹ that is why you think you can ridicule me wá jókòó pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n ń ṣe láti bìrì okay now let me ask you let me ask you farabalẹ̀ let's start this way you know the exchange rate right and you know the expected turnover for business to sọ pure water àbí kí ló now how much lè you pay máa in a year no no no let's let's do the math let's do the math actually ah, economist in here yeah. Now let's do the math couch what, what will be the total turnover in dollars in a year now oya mo ń gbọ́ èlò ni expected income. the thing is. Uh, a máa ma ṣe um, bottle water náà. I don't I, I don't care if it is bottle water or paper water or even I don't care please má fi orúkọ mi don't please don't even try it má gbé mi wálẹ̀ ẹni tó lọ́ọ́ ti gbéga ni mi má mú mi wálẹ̀ I don't like it please wájú kúkẹ́ lọ́wọ́ rẹ ìwọ bẹ̀rẹ̀ sí ṣe no kí ni kí ni mo wá kiri. I'm sorry. Oh, I'm sorry. You're, you're telling me you want to do POS water for a man that got three votes? of foreign currency ọmọ yẹn tó wà ń in cash ṣé tó ní mo sọ pé mo ti ní access sí owó yẹn fẹ̀ sí every day I'm sorry. I have offshore account. I'm sorry. I'm sorry. wọ́n ní pure water can you tell your Dangote o fẹ́ ṣe pure water business pure water tó máa mú bus stop tó máa fún máa fún ẹ ẹ ló máa fún ẹ lẹ́ẹ̀ ṣé torí they can't disclose my income because of who I am why are you doing this to me please I'm ṣèmi lórí tell me why you're you doing I'm this to me. sorry kò dé ọmọ wo mi ò mọ̀ pé nǹkan Oh máa don't tell me that don't tell me that Oh kò máa bí you know. Kude dé ọmọ wo mi ti ẹ ti lọ lórí ìkẹta ni ìkẹta gan wá sí mi lọ́kàn ìbá tẹwàá jẹ dispatch rider But tó mú. Ah, mo ṣe gbà pé wọ́n ń ṣe ni wọ́n fẹ́ àwọn kan ń sàṣe ẹ pé kò má wà happy in your relationship because if you repeat that statement again i work out on you you need to be sincerely sorry. i am sorry. ṣé mi lóore don't ridicule me don't má jẹ́ kó má jẹ́ kó wọ́ mi nílẹ̀ má jẹ́ kó lù ẹ́ láti fi wọ́ mi nílẹ̀ nǹkan tó yẹ̀yàn ló yẹ̀yàn okun ọrùn kò yẹ adìyẹ má jẹ́ kó fi ẹrí dínkù mi now? wà ló ti gbọ́ ni pé okay you then amani you have done something for a period or I, I, he's not interested. I won't be able to do it. Period. Torí mo nífẹ̀ẹ́ fair, o. I will walk out. I, anyway, it's just a first time. Babe, please, Joe. Ah. Ǹjẹ́ wo bí mi lọ lẹ́nu Wow. Ah, you ladies ṣe wà. Ah, ah, what's up there? Ah, man. Tí mo ìgbà kàn yín báyìí, mo bẹ̀ sí ah, ah. I'm so tired pẹ̀lẹ́ ṣé o wà òkè ṣá. mo wà òkè. alright darling. Eh, ṣé o ti ṣe tán yẹ ká máa lọ. àǹtí ẹ̀rọ máa gbé báìkì o last time tí mo gbé báìkì pẹ̀ ṣé òun nǹkan tó fojú mi rí. pẹ̀lẹ́ it is well. okay so um, báwo la ṣe lọ ń tè sis tó sọ pé àwọn mẹ́ta nìkan ni driver mi dẹ̀ wà ní sá. wọ́n tún ti ẹ̀ ń kọ́. yeah okay so a máa lo mọ́tò tiẹ̀ yẹ. Yeah? Yeah. Um, ok so mo kàn lè sọ fún driver mi kó máa lọ dẹ̀ since tó ipa wa um, babe ọkọ mi. no no ẹ má ẹ má worry ara yín tó bá jẹ́ pé èmi ni I can always excuse <laughs> màá gbé cab or something. Um, okay um, okay so since the driver mi máa lọ ó lè drop one now so a máa lo bọ́tò tiẹ̀ or what do you think um, ọkọ um, ẹ kọ ẹ jẹ́ kí n kọ pé driver mi ṣé ó necessary ṣá. yeah àmọ́ ah, insist o mo mo insist. <laughs> okay. yeah mi interrupt pẹ̀lú. just a minute. Yeah. <laughs> okay yeah hello. yeah jọ wá sínú ilé ó ṣàmọ ṣáìbì tèmi àtàwọn ọ̀rẹ́ mi jókòó sí yẹn. Oh, yeah sáré bá mi bẹ̀ sí o ṣe. Oh, a love bird. I'm jealous okay yeah thank you bàbá me drop ọkùn sílé wọn babe lucky no be a big Ìkòyí. i'm lucky. okay yeah thank you. kí ni àmì pẹ̀lú lẹ́kì kẹ́. no babe. ṣé mo ni. no no why ìtọ́ fi sọ i think it's lucky Peninsula. Look, oh. the point is this. You see, LB, you need to talk to your staff. That's rude. Kí ni mí ni lẹ́kìkẹ́? Uh, I I am so sorry, Uncle Birejo. Um, you see your life. I keep complaining about the same thing. Must you put your mouth in all conversations? Eh? No, no. Ó lè ṣe mi, but má shefe fáwọn or remi. How many times do you want me to repeat this for crying out loud? Jọ̀ọ́ mi ò láìkẹ́. Oh God, um, Uncle Birejo, ẹ fi ya babes jọ pa mi. Ẹ ìjọ torí Ọlọ́run kábà no no no no no mo insist mo insist ẹ má bínú ẹ jọ̀ọ́. ìmọ̀ kéèyàn máa ń lè ayé kẹ́nu ẹ máa yọ fòrò ṣé wọ́n lọ́lọ́run tó ń pin ni ọlọ́run ló ní kébi bá àwọn èèyàn tó àwọn èèyàn ńlá àwọn tí wọ́n ń wà Ah, ṣé dandan ni kí gbogbo wa jẹ́ driver ni tọ́lá ti jọ wá láti ibìkan náà ṣé same glory la ní ah ní same glory ẹ̀ ń pariwo ní lẹ́kì kẹ̀ a lè jọ máa gbá bẹ́tẹ̀ àjọ lóye ògo kan náà èmi máa fi yín sínú àbẹ́tẹ̀ yẹn ni tó ti rí mi ní level yẹn wà á dẹ̀ra dákẹ́ pé ókè o ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ o adáwọ̀ papọ̀ o ṣe bí kí kọ́kọ́ da blow kí kọ́kọ́ fún ẹ side punch Wọ́n náà mọ̀ lábẹ́ bẹ̀tẹ̀ ṣé wọ́n lè dùn ó lè dùn náà àṣegbà ọkọ̀ òrì aṣakọ lóun lo táì rẹ̀ pé èèyàn giri kan ni àwọn olo bọ̀ wọ́n lòun wà wà náà àwọn àṣebẹ̀ pé òun kan lòun níṣẹ́ oníkan kan àwọn aláwọ̀ ẹ̀ ń farabalẹ̀ ṣe owó àdéhùn lẹ́ni pẹ̀lú ìṣẹ́gun ọmọ mi rí mi ìmọ̀ṣẹ́ rí rọra wa mọ́tò ní kí ló dé ògùn bọ́ọ̀bù bẹ́ẹ̀ náà a lè ṣe òṣìṣẹ́ ṣe o tún wù àpà. Out, out, o jàre ṣàlàáfíà nìgbẹ́nró. ǹlẹ́ àbọ̀. màámi ṣáàjẹ wa ẹ wò màámi ah, mo ṣì wà lẹ́nu iṣẹ́ o eh, màá rí yín tí bá dé iṣẹ́ gbọ́. wà wà wà mo rí nǹkan kan nísìn inú mọ́tò yìí kọ́ ni gbèrò ti bọ́lẹ̀. ibẹ̀ náà ni. Ah, inú mọ́tò tí wọ́n wà ní gbèrò bọ́lẹ̀ kò wá lè jókòó síwájú ló wá jókòó sí owners corner lóun ti ro lóun dápá kọjá ayékáyé wo nìyẹn. ẹ wò màmí ṣe rí gbogbo yẹn ẹ fi gbogbo yẹn lẹ ẹ ti mọ ọgbẹ́ ìrókò tó di èní ṣé nǹkan tí mi sọ yìí sìn and gbogbo nǹkan tí àgbàlagbà bá rí kọ́lá àgbàlagbà máa ń sọ ẹ máa ní láti máa ní àmójúkúrò ẹ fi gbé irú lẹ. èmi ò ní má àmójúkúrò ilé ọlọ́run ní fọmọ mi ṣerú ọlọ́run ní fọmọ mi ṣerú gbé irọ́ gbé irọ́ àtẹ̀wájẹ́ gbé irọ́ ní irú ẹ̀ tọ́ sí lóńgápá ni wọ́n gbé ló ro Ah, ayékáyé wo nìyẹn ah, mo wà láì mọ lọ́ba níbo lẹ́fẹ̀ lọ mo lọ́ba ni kí lẹ́fẹ̀ lọ ṣe. wọ́n ṣe máa wọ́n mọ́tò ọkọ̀ jókòó sáyìn fún kíni. ṣe ti ríṣẹ́ fún mi bò mí. ṣé gbẹ̀rẹ̀ ló fún ọ ṣẹ ni ah, bẹ́ẹ̀ rántí òníṣẹ́ lọ́wọ́ olóòórùn yẹn ìyẹn ni ló máa gbaṣẹ́ kó tẹ̀ lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. màámi màámi mo mọ ohun tí mo sọ ẹ má lọ bá o ẹ má lọ bá tèmi yé mi o màá rí i lálẹ́. tiẹ́ ló sọ yẹn mo ń lọ bá gbé ìró lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ kò dẹ̀ ó lè ṣe rúgbó mo ń lọ bá mo ń lọ bá rúgbó ìró ra rápẹ́ lọ́dọ̀dà wo nìyẹn lọ́dọ̀dà ìsun àpàlà. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ sí sáré mi. ṣé o fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀. mo fẹ́ gbọ́. bí èèyàn bá fi àgbò fẹ́ gún ó máa ń jokun ẹlẹ́ni Ewo ah, ni agbo, ewo ni okun. ṣé wàá gbọ́ tèmi ah. ṣé wàá gbọ́. mo máa gbọ́. ó wù ẹ́ látọkàn ló ṣe kínní ìfọmọkùnrin mm-hmm. ẹ̀tọ́ ò tọpinpin kí ló báwo ló ṣe owó ṣe jáde báwo lówó ṣe wọlé kí náà pa èèlò ló wọlé èèlò ni ò wọlé ah. ẹ̀tọ́ ò béèrè mọ́ ọkùnrin ni o ò ní ìdá tí máa béèrè ẹ kí lẹ ṣe kí lẹ ṣe mọ́ o ti ṣe fún mójú kúrò ń bẹ̀. sísá mi lórí owó mi tí mo fi dá lókòwò so mi ò ní ẹ̀tọ́ láti béèrè tówó ṣe ń wọlé tówó ṣe ń jáde èló ni wọ́n pa lóṣù yìí o ṣé àwọn tó a fi síbẹ̀ kó máa bá ṣiṣẹ́ ṣé wọ́n ṣe dáadáa mi ò béèrè jù yẹn lọ sísá mi. Yémiládé ṣe o máa gbọ́ òótọ́ rò ah, ó owó ẹ̀ lọ́kàn ló ṣe fún un má tọpinpin bó ṣe ń ṣe mọ́ ẹ̀tọ́ ò béèrè mọ́ ẹ̀tọ́ ò béèrè bó ṣe ṣe mọ́ ṣé o mọ̀ pọ́nmọ́kùnrin ẹ̀kọ́ ni wàhálà báyìí ìwọ ni wàhálà báyìí o ah. ìwọ ló ń tọpinpin tí ò yẹ kó máa Ok, sista mi mo ti ẹ mọ̀ pé ìnìkan náà lẹ lè bá mi sọ̀rọ̀ tí mo máa gbọ́ torí ẹ̀ náà mo ṣe ní kí n fi tó yín létí mo ti gbọ́ ẹ ṣe. tó bá ti máa gbọ́ á dẹ̀ dàbẹ̀ benefit á benefit relationship rẹ̀. Ah. <laughs> baby bó ṣe ṣe máa ń yá ta ìwà láì ó lè ṣe máa ń dùn yẹn náà. stop it. no má fọwọ́ kan weak point yẹn mi ì lè ṣe ẹni tí mo mú ṣe wá. Ah. wọ́n kàn ń dún ni èmi dẹ̀ ń gbẹ́ wò ah, oh. á. àdìbò ṣe ń dùn yẹn. oh my god stop. ṣé kí n rìkọ́dì kó máa gbọ́ bó ṣe ń dún. be our next time. Ah. wọ́n máa gbọ́ lọ́fíìsì ọ̀gá ló ń dún wa. what's that stop it. <laughs> ohun ìyàwó rẹ ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan ká tó ṣe kí ló dé mi ìfọwọ́kàn. Ah, ó tún ti sọ kiri o ó ti sọ kiri o má fọwọ́ kàn mọ́ gbọ́wọ́ ìdúró báyìí ok ah ó sì yẹ kó àwọn àwọn tó nípọ̀ tó nípọ̀ ló má fọwọ́ kàn. mi ìfọwọ́kàn ìfọwọ́kàn ó sọ nǹkan kan lẹ́ẹ̀kan jọ ó sọ̀rọ̀ nípa ìrọwọ́ kan ọ̀bẹ sọmọ. oh my bad eh, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé o ṣáà mọ iṣẹ́ tí à ń ṣe yìí àwọn owó kọ̀ọ̀kan máa ń yọ bíi not really owó but business kọ̀ọ̀kan máa ń yọ lẹ́gbẹ̀gbẹ̀ tí a kì í declare tẹpẹ máa hmm. ẹ máa ṣẹlẹ̀ nínú àwọn tó máa ń gbé vẹ́sù jáde kúrò lóru nàìjíríà yìí sìn wọ́n lè gọ́ọ̀mẹ̀ntì lè award pókè o ẹ export like three hundred million barrels ó jẹ́ pé tí wọ́n máa gbé padà ó lè jẹ́ bí i three hundred thousand ló máa gbé padà so àwọn iṣẹ́ bẹ́ẹ̀ máa ń jẹ́ òun ló ṣe láwọn boys tó máa jókòó sí Àbújá tó kàn máa ń náwó gan tó máa máa operate in dollars so ọkọ̀ sáré sọ fún mi pé kan ti wà pé ó ṣe jáde ni so wọ́n ní pé àpé kí n contribute owó wọn báwo ṣe fẹ́ ṣe ti máa ní kí kí n lọ wọnú account mi ní as in my offshore account process ẹ máa ń long kó tó yọ owó jáde mm-hmm. ọmọ wàhálà yẹn máa pọ̀ gan mo wá wò pé ah ta ni mo lè lọ bá ta ni mo fẹ́ kó jẹ àǹfààní bó ṣe sọ sí mi lọ́kàn yẹn mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn mm. mo ṣe dá sọ pé you can just tap into it so ọ̀nà méjì ló lè fi rówó yẹn padà ìsirà kó jẹ́ pé tí n bá ti dá owó yẹn sí inú business yẹn èrè tèmi i'll give it back to you with some interest or mo ní agbára yẹn ni ipe part of a contract kan divert ẹ̀ sí company tiẹ̀ yes tó bá lè ti mobilize wọ àdéhùn nìyàn yàtọ̀ sí tó bá ti yọ owó tí o yá ẹ̀mí mm-hmm. èrè tí wọn náà bá rí mi ní jàjẹ́ jù. Mm-hmm. a lè ṣe ní bíi eighty eighty twenty. tàbí ní eighty. Ah, ẹni tó lẹ́rù òun ló ní ẹrù ẹni tó lẹ́rù náà ló ní ẹrù tó kó capital lẹ́nu ló máa ní eighty percent. oh okay <laughs> okay yes so tó bá ti ṣe bẹ́ẹ̀ afẹ́mi twenty tèmi so that will be sorted mm-hmm. as in owó tó yá mi yẹn o ti wà ní eighty yẹn adẹ́fẹ́mi ní cut tèmi àjọ ní profit margin ni or kí mi ṣe business yẹn tí má ṣe tán kí n dáwọ́ ẹ̀ padà kí n lè fún ẹ ní iye tí n bá rí pé o fẹ́ fún ẹ either way. baby consider it done. are you sure. èèlò mm-hmm. um, wa lówó tá à ń sọ̀rọ̀ nípa gbọ̀ngàn. èyí tó wá fọ́nì pa bísíǹsì ni ṣùgbọ́n àwọn owó kékeré èrè ńlá irú ẹ̀ làwọn ṣe tí bá sọ̀wọ́ yẹn ó máa yẹ lẹ́nu. really. yeah ó máa ń sáré wá bẹ́ẹ̀ ni the money is five million naira but don't be surprised tí wọ́n máa pín kọ́ọ̀tì tẹ̀ fún ẹ it could be up to fifty million naira owó táwọn guys yẹn rí nìyẹn wọ́n ṣe ń náwó yẹn fún yàfun yàfun they spend dollars. are you kidding me. yes wọ́n á fún àwọn obìnrin lówó wọn ní kó lọ ṣèdí wọ́n lọ Dubai wọ́n á ṣe owó ẹ̀. baby consider it brown. you sure. òun náà ti ń já sí nìyẹn. so you're gonna be <laughs> olówó but you're gonna be getting more money. even be more of this àwọn máa ṣe every time and yeah. máa ṣe every week. ẹ̀dẹ̀ máa ẹ̀dẹ̀ bújọba bújọba ah, ah, ó ti fẹ́ máa dùn fún ẹ. kò sí wàhálà hmm, a máa ṣe hmm, báwo wà ní ìsìn ṣe nǹkan tá a máa ṣe ń sìn ṣé kí n fún ẹ ní check ni àbí ṣé kí n ṣe transfer ẹ. bíbí o ti gbàgbé. Oh, oh that's okay that's okay okay èmi á wo bank màá gbà jáde fún ẹ and ìwà lè lọ wọ. Is that okay? Call me up. Yeah, yeah, I'll just drop you, I'll drop with them. Uh, shaking bowling sink akukumura kalo. No, no, no, no, no. Ah, ah, she wants to continue. Take your time. Take your time. Èmi kọ́, pàpà mi <laughs> mi wọ́n. Mi wọ́n èbì jíbì jíbì what's sùn mi. check it out check it out check it out Oh, boy! Yes. Yes. Mint. Yes. Five billion naira ló win mi rírí ilé ayé mi. èmi náà rírí. ṣé. Ah, àyà mi já nínú òbí yàn kankan lẹ̀kùn mi. kò sí ìyàwó ṣé ibi ìsèfù ó sì ṣúṣà sọ fún ìyàwó kan kó bọ́ lọ́dọ̀ mi. èmi ìsọfún ìyàwó kan. wọn ò dẹ̀ mọ̀ kó gbówó dání. rárá mò ń rìn bí ìgbà tó jẹ́ pé mo gbé ewé dúnà àbúyá mo gbé fùfú. Eh, mo ní ṣakálà but ẹ̀mí mi wà ń bẹ̀. ẹ̀mí ti wá rúwo. Ah, ṣáàjì ká máa dúpẹ́ lọ́wọ́ i love you. i love you too. i love you. i love you too. ìgbà tí mo mọ̀ ẹ́ hmm. ayé mi bẹ̀rẹ̀ sí ń dà. Ah, ah. owó rè five million. this is money. ìrírí. Yeah. Hmm èmi tọ́jú ẹ̀. jẹ́ kó ẹ̀ ṣèbí ó ṣèwọ má gbàlejò má gbàlejò tẹ́nibàdé bá lóun fún akẹ́ lásìkò sọ pé ó fàlejò pé kọ́ máa wà pé ó fàlejò pé láńlọ́ọ̀dù ni pé kó má gbàlejò ó ti gbọ́jọ́ dì má jẹ́ má yẹ kí ọ̀fọ̀ wọlé o ìwọ gan ọ̀rọ̀ jáde o o ti gbọ́ má jáde ẹ̀ níyàwó baby mi hmm. má sunkún hmm. baby mi hmm. don't be tired. ìwádìí ṣé kòkó ni mi ni ṣé bébì ni mí ni ṣé bébì ni mí tí mo mọyàn. bóyá my baby ṣó kí n mọyàn ni. of course mo mọyàn bọ̀ èyí tí mo mú lọ́wọ́lọ́wọ́ ń sìn essential commodity ni mm-hmm. fún àgbàlagbà. okay. Uh-huh. um, uh, babe. yes dear. were you able to stop by at the farm today. of course I did. Oh, right, that's fine. How is everyone? Everyone is fine. Everyone is doing well. Thank God. Okay. Babe. Yes, dear. Um, Oh, ti sọ fún mi yẹtẹ pa ní last month. <sighs> Dèmíládé. yes babe. Emily mo ti sọ fún yín pé kó yín máa bèrè question by lọ́wọ́ mi mọ́. babe. don't babe me. ha mi kì í ṣe ọ̀nà tú ẹ̀kúnlẹ̀ lọ́rùn mi ó fún mi ní nǹkan wàá tún máa bèrè pé báwo ni mo ṣe lò kí ló dé náà. babe. don't babe me. you I care about you. please save your care Dèmíládé this is becoming too much. Just... Okay trying to to know what's up in the farm. I, it's nothing serious. You know what, Bidemilade? You know what? This is what will happen. I think I'm sick and tired of all this. Yes. Is either I return your portrait back to you uh, or I give you your 4.3 million naira back. I'll transfer it to you in the next 48 hours. Babe, me Psst, save me, please. Bimladi, I think I'm tired of this relationship. What ti sue me? Ah, kí ló dé, wàhálà ti pọ̀ jù. Ah, excuse me. Babe. Please just take me to the hospital. Okay. Yeah, Epele. Thank you. Around there. Love me with all your heart. Love me with your soul. I pray for love in an unexpected way with all your heart, deep from your soul. I pray for love in an unexpected way, not the one of the world, not the overrated ones. Yes, yes, yes. I ah. pray for love. Olayede. Ah. kí ló ṣẹlẹ̀ Dọ̀tú, kilo ló and why are you staring at me like that? Hospital ti àlọ́ tí mo ti ní pé every six six hours. Oh. So èyí tí ẹ lò tán lálẹ́ ẹ fi gbàgbé sùn oh, ó máa last six hours yẹn máa last for two o'clock máa wò pé bẹ́ẹ̀ ṣe gbàgbé sùn yẹn ẹ lè má lè jí ní two o'clock yẹn ni mo ṣe decide láti dúró ah. wípé kí n lè jí ní two and thank God To tù náà la wa tí ẹ fi lajú i'm so so happy so bóyá kẹ kẹ sáré lo àwọn obìnrin sìn. oh my God báwo mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah. Thank you very much. Oshigoni, I, I really appreciate this. Ah. It means a lot to me. Ọ̀gá Ọlọ́run ló lọ pẹ́. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wípé wọn ò kí ń dúpẹ́ ara ẹni. Ayé mi ni mo ṣe fún. Ṣé nítorí tí kọ̀ọ̀kan bá ṣe ayé mi ti ta nìyẹn. <laughs> Ọlọ́run ní jẹ́ ká rí. Yeah, um, it's alright. Emi ma, gbogbo mi ń sìn ṣá. Um, Èmi ti fẹ́ máa lọ. Ah onísọ̀lẹ́nu ni ẹ o fẹ́ máa lọlé ní two o'clock sọ fún mi báwo ló ṣe fẹ́ délé mr man sort yourself out guest room ni ẹ lọ síbẹ̀ kó o sùn tó bá dọ̀la ká bá mọ nǹkan tó máa ṣe sí i. pé ò wọlé. no ah, àtàtẹ́gùn yẹn ti ń fẹ́ ń bì mo kàn ní general relax wọ́n rẹ̀ sílẹ̀ máa wọlé. báwo wà ní ṣé wàá ókè. i'm fine ìwọ ńkọ́. dúpẹ́ mm, i'm fine. ṣàkó i'm fine sí tiẹ̀. Mm. ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run. màá wọlé sìn yẹn ń gbatẹ́gùn díẹ̀. ìgbò yìí just wọ́n wá peaceful gbogbo ẹ̀ máa ń lọ dáadáa. Mm, ó wà òkè. like that. Eh, eh, eh. kí ló ṣe kí ló ṣe. Ah kí ló ṣe. ah ló jẹ. mi jẹ nǹkan kan mo tiẹ̀ ní bí àtúbà wọlé kí n explain fún ẹ tẹ́lẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. bíi almost two weeks now mo kàn rí pé ó ń rẹ̀ mí òyì kàn ń kọ́ mi so mo tẹ̀ kọ́kọ́ fi ìgbéyà mo need sugar ni mo wá ní pé kí n hospital ìgbà tí mo wá débẹ̀ dókítà wá sọ fún mi pé mo ti lóyún. o ti lóyún o ti lóyún Chibuike hmm. no ok sọ fún mi sọ pé Gbénró mo ti lóyún fún ẹ. Gbénró mo ti lóyún fún ẹ. àwọn eh? ah, ọ̀rọ̀ ọmọ ṣe mí ni o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ah o ti gbàgbé ah hmm. jókòó báyìí ah. jo how many weeks ló wá sọ pé ó yẹn dì báyìí. Eh, doctor sọ fún mi bíi five weeks five That's weeks. oṣù kan àti ọ̀sẹ̀ kan. five weeks five weeks Mm. ah mo ti mọ ọjọ́ yẹn ìjọ yẹn la ṣeré ní tí mò ń gbá ẹ mọ́ bíi kọ́nà àbí bẹ́ẹ̀dì tó ń pariwo yẹn. àmọ́ tí eh, ah, ah, mo kó máa mo kó yẹn ló máa pọ̀ tí pẹ̀lẹ́ pápá bẹ̀rẹ̀ ló dà wọ́n ní tí wọ́n bá ti ń ṣèyàn máa kó mọ́mọ́ yẹn kó má lọ lápá. bàbá rẹ kọkọ ní ṣe ìjọ mm-hmm. eh, yẹn ni mo kọ ẹ mọ́ bíi yíyá gúbẹ́ẹ̀dì yẹn pẹ̀lẹ́. I'm happy. báwo la ṣe ṣe yìí. kí ló ti yẹ bẹ́ẹ̀. mo rẹ̀ pé ẹsẹ̀ yẹn kàn tún dùn mí. Ah, bóyá ń ṣe ń ṣe ẹ̀ ó rí bákan. Ah. gbẹ̀lẹ́ ẹ jẹ́ lọ sínú ilé ẹ já wọlé já wọlé. mo ti clean gbogbo kitchen yẹn mo ti fọ abọ́ you know mo dẹ̀ ti gbálẹ̀ mo ti mop yeah so mo wá ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín pé kí lè máa like láti jẹ. Um, o kò lè bá mi ṣe tíì tó gbóná sódà máa ń mú kí n délé lógun ní dàtọ̀. sí ẹ tí jẹ ẹni tí látàárọ̀ ṣe mọ́ ẹ dẹ̀ máa need láti lógun yín so ẹ ní ìdóúnjẹ gidi nínú you know what ẹ má stress ara yín a máa lọ ṣe favorite yín i mean oúnjẹ tẹ máa jẹ tó máa lè jẹ́ kẹ́ lókun i will do it. àwọn ọ̀rẹ́ yín kọ́ ṣé kí n bá wọn náà ṣe. all right i'll be right back. mo nígbà wo ni mo fẹ́ gbà gọ́gọ́ ṣọfẹ́ tilẹ̀kùn mọ́ mi lójú ni àṣọfẹ́ ah, gbálẹ̀kùn mọ́ mi lójú ni mo nígbà gọ́gọ́ ni mo fẹ́ gbọ́ owó báwo ni ṣe báyìí náà. kí ló ń ṣẹlẹ̀ gan báyìí náà. Ah, ah, mo ní àwọn tó ní owó fẹ́ gbọ́ wọn padà ibi tí mo ti yọ owó tí mo fún ẹ wọ́n fẹ́ gbọ́ wọn padà ọ̀dẹ̀ sọ nílẹ̀ èèyàn burúkú lójú àwọn èèyàn. owó tá à ń sọ ìṣèbí business la fi ṣe ṣé mi mo yáwó lọ́wọ́ ẹ̀ eh? as in am I the one owing you àkọ́tún mo tọ́ àwọn ẹ̀sọ́ ni pé a fi ṣe business. báwo tiẹ̀ sọ yẹn fún mi lórí kọ́tùmí fẹ́ gbọ́ nìyẹn nígbà táwọn fi ṣe business pẹ̀lú bó ṣe lówó tó ṣe lọ́lá tó ṣé tí business yóò bá ì tí rẹ̀ nì kò yẹ kó kówó fún mi kí n tiẹ̀ lọ sẹ́tọ̀ àwọn èèyàn yẹn kó má bójú mi jẹ́ lójú àwọn èèyàn yìí this is not fair. why are you talking like this do you know what it takes to remove money from the vault as in ṣọmọ yẹn tó máa charge mi lórí owó tá à ń sọ kí n torí two million naira kí wọ́n á ní kọ́ yọ owó kọ́ yọ it's a vault stop talking about this vault can you just stop vote vote vote vote tó o bá lè wọnú vote ẹ eh, wọnú embassy ní kò fún ẹ lówó mo mọ̀ nǹkan tí mo ṣe ń gbà tí mo kọ́ sílẹ̀ it's not because I know you're an international person I know because you're British I know because you you you you, you I, I don't just know just give me my money àti kí n dọ́wọ́ padà sí tí mo ti gbọ́wọ́ náà. just bring your voice down. ẹ fọwọ́ mo ní máa bring voice mi up sí ni tó o bá sọ nǹkan kan tó wà positive. fanito olóò nífẹ̀ẹ́ is that how you treat somebody you love mo ń ṣàlàyé fún ẹ pé they will charge you a lot of money ẹni owó tó bá fẹ́ yọ nínú vault now tó bá sọ pé òkè o mo fẹ́ yọ two million naira wọ́n wá ń charge mi níbi one point six or seven does that make any sense babe come okay you know what i understand i understand èmi ni mo i was èmi mo ń rò pé pé àkókò rí owó kò rí double money i am sorry i brought this up what i will do is i will ma wá option me. i will go and meet them because. ìkànnì ẹ o kò ṣe pé kò sówó ìlọ́wọ́ ẹ̀ mú mọ̀ pé ó ní owó o. ibi tí owó wà ṣé kí ló jẹ gbèsè láti. owó ni owó i know you're rich mú mọ̀ pé owó yóò fẹ́ fún mi ni. o ti o ti upset me just okay let me just I'll talk to them. I'll find my Please talk solutions. to them. Talk to them. And talk to them. Don't, babe, don't raise your voice. I'm not raising my voice. Just talk to them. Just talk to them. Talk to them. Ṣó fẹ́ máa lọ ni. Come on, Siglo. Hmm? hmm? má bínú ọjọ́ náà yẹ kí n ti sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ hmm, kò ń ṣe antinata nìkan ló máa ń ṣe eh. yeah since tí owó wà lọ́wọ́ ẹ̀ um, take out of it bọ̀ rọra nà o àwọn nǹkan tó bá rò pé ó yẹ o need láti sìn lọ ṣùgbọ́n pé bí bébí yẹn ṣe ń grow àwọn aṣọ yẹn náà wọ́n máa change <laughs> so ra àwọn aṣọ díẹ̀ then àwọn other things tó bá rò necessary yàtọ̀ sí antenatal and àmàṣe díẹ̀ jọ mo kàn fẹ́ bẹ́ẹ̀ ni rọra tọ́ bó yẹ because nǹkan tó fẹ́ fowó yẹn ṣe ó wà very very vital. Ah, ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ní yọ ọ́ púpọ̀ àwọn nǹkan tí màá rà náà máa kàn mí sure pé mo manage so àwọn gown tí màá rà yẹn mi ní jẹ́ kó pọ̀ torí ìgbà tí mo ṣe find days ni wọ́n máa kàn sọ fún mi pé kí n má jẹ́ kí gown yẹn pọ̀ in the sense that pé aṣọ tí èèyàn bá fi gbóyún èèyàn fi ń bímọ pé tó bá tó stage kó máa dédé máa bẹ́ kó máa máa yá so mi ní owó tó pọ̀. mo ti ẹ̀ trust ẹ̀ gan wọ́n mọ owó báyọ̀ ṣọ́nà. Yeah. What next? She won't know kò tiẹ̀ wà kẹrin ṣé o mọ̀ pé mo bí mi àti jí ń sọ̀rọ̀ yìí ọmọ ẹ̀ ń filẹ̀ ń kùn mi kò tiẹ̀ gbórí lé kò fọ ọmọ ẹ̀ ń kùn kò bá ṣe rí. Oh, baby i'm so sorry i'm so sorry. orí pọ́kì. ó dá mi mọ̀. ohun ẹ̀ gbóhùn ẹ̀ mi ń sọ̀rọ̀ sókè àbábọ̀ òun ti gbé bàbá òun. this is daddy. ogun ẹ̀. àwọn aláìọkùnrin lọ́mọ ẹ̀ máa jẹ́ ọkùnrin ni irú fọwọ́ níbi létí báwo ló ṣe mọ̀ pé mi ni. àwùjọ ọ̀rẹ́ mọ̀ náà. kúlẹ̀ mi wọ̀. wow strong DNA. Wow. Mo ń pè ẹ́ lẹ́ẹ̀kan yẹn, mo ń ṣe àlàyé. I was hearing you loud and clear. Ó dẹ̀ ń lò gbọ́ mi. Mi mọ̀ nǹkan tó fẹ́ kí n ṣe. All I'm just pleading for is the money. Bí mo ṣe fẹ́ dá owó yẹn padà gangan gangan gangan ni problem mi sìn. Ó ti sún mi bó ṣe sú ẹ náà ló sú èmi náà but èmi ti ń try láti wá alternative because um, business tá à ń sọ yìí máa ń yíwọ́ gbà mí nǹkan tó mọ̀ ni wípé it's not really a straight deal uh, we're trying to cut corners so ó máa ń jẹ́ kí àwọn nǹkan mi kò máa yíwọ́ gbà mí as a matter of fact kí n lè jẹ́ kí kinní ẹ̀ kó yá kíákíá I have to go and trace the contract trace the vessel get the cash out of them and má gbàgbé pé the major the major investor the major person to wà ní kíni is the British government kó lè bá a dá ẹ lójú torí ẹ̀yin èèyàn ẹ kí n later máa máa bẹ̀bẹ̀ torí ẹ you don't know come and see kí ló rí. visa. sori ojú ta ló wà ń bẹ. ojú ẹ. ṣé mi tó mọ̀ mí sí ni rárá o. so that's to tell you tí máa sọ fún ẹ pé báyìí ni mo ṣe jẹ́ kó gbà mí gbọ́ ṣé mi ní nǹkan ti fẹ́ lọ ṣe ní England for now ni mo mú láti lọ bá the parent company tí ó wà in charge of that contract that èyí tó jẹ́ ti tiwa wọ́n tètè release ẹ̀ òun ni wọ́n ṣe ń rán mi lọ tí n bá dẹ̀ ṣe ń débẹ̀ within a week they will wire the money èyí tó jẹ́ ọmọ wire ẹ̀ sákàǹtì ẹ̀. bọ̀ nítorí iṣẹ́ kan tó ṣe visa fún ẹ ní British ní ẹ̀ náà. ó dàbí pé o get it I am a spy oh because you are a spy. so but bó ṣe jẹ́ spy look you àwọn from Nigeria, ọmọ nàìjíríà ló ń pè me. but british let me british let me ń ṣiṣẹ́ Okay. so tí n bá fẹ́ jáde because record gbọ́dọ̀ wa pẹ̀lú Nigeria go. wọ́n gbọ́dọ̀ rí i pé ta ló ń jáde ọmọ nàìjíríà jáde ó ń britain tí n bá ti wá wọnú britain. Oh, so you can use your red passport over there. exactly ìjọba ni gbogbo wa oh. àwa la ṣe iṣẹ́ yẹn contract yẹn àwa la ṣe ń bì tó fi dọ́wọ́ wọn màá wá sọ fún wọn pé ẹ̀tọ́ tiwa yẹn kọ́ release ẹ̀ ó dẹ̀ máa wá ẹsẹ̀kẹsẹ̀ lọ́ọ́ máa wáyé owó sí ẹ. Oh. àwọn iṣẹ́ mi máa ń lọ tọ́ba ara ẹni tó wà ń díẹ̀ gangan tó ń dún lábẹ́ wọn ò ní dáhùn kíá. Oh. nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn so I have to go through all this ṣé mo ní nǹkan tí mo lọ ṣe did I tell you I was going there before. ẹ torí tiẹ̀ mo ṣe ṣe mo nǹkan tí mo ṣe. èyí tó kàn máa dùn mí jù ni pé èmi ò fẹ́ pé kó wá jẹ́ pé gbà tẹ́mi bá nídìí pé kó fún mi ní percentage mi cut mi o máa máa lọ́tìkọ̀ o máa máa mú sórí lẹ̀ báwo ni mo ṣe máa lọ́tìkọ̀. no because you can see. o tó bá drop ẹ̀gbọ́n tó lè ṣe mí bọ́ kí yẹn ti ẹ̀ kọ́kọ́. àwọn kìnìún yẹn máa ń yí wọ́n gbà mí can you see the stress i'm going through ṣó ti rí sìn ṣó o rí bó ṣe rí ṣó can you take na gbà gbà okay let's dìímú náà tí bá ti fẹ́ travel bá ti i'll come no hold it. no I'm sorry. because ẹyin eh, yàn eh, eh, mo ń sọ lórí fúnlẹ̀ kan I can't understand I can't mo kàn láti máa dùbọ̀ ni. má bínú náà. mo ń ṣoore kóore nǹkan tí wọ́n sọ pé oore níwọ̀n nìyẹn give my passport. oṣù tún ti ń bínú ni àwọn tẹ̀ ti máa bínú bínú bínú. when it comes to loyalty mi ìfẹ́ kí èèyàn máa doubt mi ó máa upset mi. gbogbo ẹ̀ ló bó ṣe wọ ẹ gbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí bó ṣe wà nísìnyí nobody must see this. I'm sorry. I love you. I love you too. <laughs> so mọ́mọ́ mi ṣeré ni kò sí wàhálà. ṣé wọlé kí lọ fún ẹ lọ́wọ́ kan kan ṣe pé gbé e sọ̀hún. báwo jámi. àbúrò agbẹ́rù ah, e ẹ̀ lásán. pẹ̀lẹ́ lẹ́sàn. mo délé sí mi ò rí jíbì kẹ́ńbó ló lọ. Ah, èmi gùn àti bí ìjẹta ló ti kúrò nílé wọn tún wá rán mi iṣẹ́ lẹ̀ sí pé kí n fún yín lẹ́tà kó fún mi ní lẹ́tà. bẹ́ẹ̀ ni sà. àti ìjẹta ló ti rí. bẹ́ẹ̀ ni sà ìjẹta mo ti rí wọn. ok ọ ṣe. bẹ́ẹ̀ ni sà. àwọn ayé lẹ́tà wọ. ok sà. ẹ sà. ló máa ń ṣọmọ gẹ́ẹ̀ Kọ́ládé o ìjọba bínú ọmọ gẹ́ ìjọsí girlfriend mi tí ẹjọ́ rírà ń jọ yẹn tí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ mọ̀rọ̀mọ̀ yẹn bí ìgbà tó yẹ pé ẹjọ́ lọ primary school Jíbìkẹ́ girlfriend mi ẹ jọ ń bó mo ti lè rí. mi ò mọ Jíbìkẹ́ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀. no tẹjọ tí ń jọ yẹn tí ẹ ní supermarket lálápẹ̀rẹ̀ mm-hmm. tẹ̀ríra tẹ̀dọ̀ kíra tí ẹ̀dẹ̀jọ́ sọ̀rọ̀ tó tó ó sọ fún ẹ pé ẹjọ́ lọ primary school ẹjọ́ lọ secondary school tó dẹ̀ ń kọ̀ fáàmẹ́ kí ló wá sọ pé ó dẹ̀ ń díbọ́ fún mi ah mo ti rántí ọjọ́ tó wọ red new yorker yẹn ọmọ eh, ah, gbàgbọ́ ọmọ street lọmọ yẹn ọmọ kan jù sí mi lèmi lájọ kọjọ wọn exchange mo rò bóun dì kóòdù ní máa ìgbọ̀n sẹ̀ àìwọ gbẹ̀rún ṣó yẹ kó jáwọ́ nírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí. yé mi ò lẹ́bí náà ìwọ fúnra ìwọ fúnra five million <gasps> ah. ọmọ wọn ti mú páàsì lẹ̀ fún ẹ o ah, ó jẹ́ ìyá mi báyìí lọ́mú ṣẹlẹ̀ fún lọ́mú páàsì lẹ̀ fún mo máa gbójú sọ́kọ̀ sẹ́gbẹ̀ẹ́ five million kò yẹ kó jẹ́ ìwọ náà gbé irú ah, ah, ah, kọ́ ti ṣe o kọ́ ti ṣe kọ́ ti ṣe kò yẹ kó jẹ́ ìwọ ọmọ street lọmọ yẹn mi ò rí rí from Adam mi ò rí rí from anywhere lọ́jọ́ yẹn. o mọ rí. mo ti gbọ́ ìwọ fúnra tó ń sọ̀rọ̀ gan ṣé mo mọ̀ ẹ́ bí kankan bí nǹkan ló gbé wa pàdé eh! ní ṣé mo mọ̀ ẹ́ mo ti mọ̀. Eh! lẹ́yìn kó lẹ́yìn kó ra popcorn sí i báyìí kó máa ọmọ yẹn ti ṣe movie fún ẹ o ó ti ṣe movie fún ẹ ó ti ṣe movie fún ẹ kó ra popcorn kó tán èsì. dúpẹ́ lọ́wọ́ ẹ̀. báwo ṣe wà. o ìtọ́jú mi. wọ́n hmm. ah, ọkùnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n o. ìyàwó tó bá máa fẹ́ ó máa ní luck gan-an ni. ṣó ní girlfriend at ṣá. Ah, well um, um, not really ma but uh, mo ní èèyàn kan tí mo máa bá sọ̀rọ̀. well eh, that's, that's not bad. <laughs> akin mara jù báyìí lọ ẹbí kan náà dẹ̀ jù báyìí lọ tó bá ti rẹ́dí ṣáà mo wá kó wá rí mi èmi ni máa tún fún ní lẹ́kṣọ̀ pé ah ọkọ gidi ló ń fẹ́ well. ẹ ṣe gan ọ̀gá. all right kò ṣe. yes ma. oh. hello ṣé mi lóore. Yeah, what's up? Oh, I'm much better, Jerry. Yeah, more okay. Mo ń lò mi ò rí Yeah, I'm... Ẹ́ gbèrò ṣe kí ni five million naira. Odu. Oh, jọ repeat nǹkan tó sọ ó gba ẹ báwo ló ṣe ṣẹlẹ̀ yeah yeah mú wa lé mú wa lé just just calm down calm down babe calm down wá bá mo yẹ mú wa lé wá má bọ̀ má bọ̀ má bọ̀ alright see you soon yeah bye ah, irú five million naira. báwo báwo láyé ẹ̀yàn ọkùnrin ṣe rí báyìí náà. màá màá màdá kí lè rọ. èmi ṣì ń bá tèmi yìí wọ́n tún gbá ọ̀rẹ́ mi five million naira. Ah. I don't know but worst case ṣe tún bẹ́tà ṣá. sorry about that. ẹni tó bá máa fẹ́ ó ó really ní luck I'm really disappointed in men I don't know nǹkan tá ẹ̀ ṣe kò tiẹ̀. Ah anyways let, let me go and rest. Yes, I'm feeling weak But gbogbo news stay yọ fi ń gbọ́ It's Tí I encourage you. Ẹ pẹ̀lẹ́ ma. Ọ̀rọ̀ ẹ̀kú you Ee, me ti eh. mm-hmm. Thank you, baby. My baby. Thank you. Which one is ma? No be doing this o. Oh. <laughs> Who is your ma? <laughs> My one, nílé Your ma is in your house ẹ ṣe jàre wọ́n ti máa jọ lálẹ́ ni mo ò bú yẹn má bù ẹ ṣe wọ́n mọ̀. kí ló dé ṣé ò sí. mo tún ti kó sí páńpẹ́ ìfẹ́. páńpẹ́ ìfẹ́ nǹkan ayọ̀ nìyẹn ibi tá a fẹ́ gbòbì sí tẹ́lẹ̀ tóbi dẹ́ bá padà lálẹ́ òun bẹ́ẹ̀ ká tún díẹ̀ ṣe ló ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òwe yín ewo ló bí ń sìn ilẹ̀ wo lẹ̀ ń là ń báyìí. Ah! nǹkan ayọ̀ ni àtìgbà títí bí ti lọ ò tí ì fi bá mi sọ̀rọ̀ ẹlòmíì kó sí pápẹ́ fẹ́ báyìí sí kò tún rò nǹkan ayọ̀ ni. Ah! sista mi tápẹ́ ìfẹ́ ilé yìí wọ́n gbọ́dọ̀ bá mi díẹ̀. Ah! torí kiri kí ló dé kí ló tàn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ń díẹ̀ ṣó ti níyàwó ńlé ni ṣó níyàwó rẹpẹtẹ ni ṣé o ti bímọ ni. rárá. kí ló wáá dé ṣé kò ṣe rí mọ́yàn ni. ó ṣe rí mọ́yàn sísítà mi àmọ́ mi ò ẹnu mi ò gbà láti sọ fún yín rárá. kí ló dé kí ló wá ń di ẹ gangan ta ló ń tàn. Driver, stop báwo ṣẹ́yìn dírẹ́bà mi. kí ló bá dé díẹ̀ ṣé kò ṣe rí pé ọmọkùnrin ti lògùn fún. sísá mi ọ̀rọ̀ ogun kọ́ lè lè kó lògùn kó tí ẹ mọ̀ kó tí ẹ rí rò pé mo nífẹ̀ẹ́ èmi ni mo yóò fẹ́ sísá mi. Ah. tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni tó lè fọwọ́ sí òun láti wádìí ọkùnrin dáadáa tí kò lè ṣe pé bóyá obsession ló ní fún òun láti wádìí ẹ̀dínlẹ̀ dínlẹ̀ tó bá ti ṣe yẹn ọ̀rọ̀ fẹ́ là sọ ọ̀rọ̀ fẹ́ dàbí wárápá ni kò síbi tí o ti lè sọ wò o ti rí bó ṣe rí o ti kó sí páńpẹ́ fún mi o láti wádìí ẹ̀ tó bá ti wádìí ẹ̀ tó ti tẹ̀ lọ́rùn tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ òun ìfẹ́ ló ní sí i wọ́n mi wà. gbogbo nǹkan tẹ́ ní kì í ṣe ni mo ti ṣe o yàtọ̀ fún pé mo mọ ibi tí ń gbé mo tún mọ̀ délédélé ni then kò ṣe pé torí pé ó jẹ́ driver mi ni ọmọ yẹn ṣe ń ṣe èèyàn dáadáa o èèyàn dáadáa ni mo tẹ̀lé dé àdúgbò ibi tó ń gbé mo rí tó ṣe ń ṣe sáwọn ará àdúgbò yìí gbogbo nǹkan tí mo nílò lára ọkùnrin pátá ló pè lára sista mi. that's good. so. ìrókò tí wo sílẹ̀ àgbẹ́jọ́ nìyẹn nísìsiyìí tó ti mọ̀lé ẹ̀ go after him lọ́sọ̀ ẹ̀dùn ọkọ ẹ̀ fún. sista mi òun lẹ́kan sọ ṣàkálà báyìí ẹ̀dùn ọ̀nà tí n bá sọ fún tó sọ pé no nǹkan ah, mo lè para mi ò sista mi. Hmm kò í zi o kò ṣe nǹkan tí mo kàn lè dédé lanu kí n sọ fún báyìí. àfihàn ṣá kí ló máa ṣe báyìí. asilamisi. ọláyọdé báwo nìkan wàá tààrọ hope you are good. Yeah ọlọ́fíìsì ògbóni lórúkọ ọjọ́ ìyẹ́ ọlọ́run ló mọ ọkọ tẹ̀ ń jẹ ẹ̀fọ́ ah, okay i'm good. Ah, um, ọ̀gá fọ́ọ̀tì lù ẹ̀yin lẹni tí aago mẹ́rin bá ti lù tí mi bá dẹ̀ ti ṣe kọ̀ọ̀kan mọ́ mo lè máa lọlé oh, oh, mo ní kí oh. wọ́n dágbére fún mi. fọ́ọ̀tì lù mi ò mọ. èèpo ah, ṣé o fẹ́ dúró ni àbí ṣojú mi ń dẹ́rù bá ẹni ká wá gbà pójú mi ń dẹ́rù bá ẹ àǹtí lábísí tó jẹ́ ọ̀rẹ́ tó wà ń bí nǹkan. <laughs> ẹ wò látàárọ̀ àǹtí lábísí náà wọ́n mọ̀ pé àwọn ti rí mi èmi náà dẹ̀ ti rí Àbí àǹtí lábísí ẹ̀. I love to see. Enjoy yourself, okay? Uh, I'll see you guys tomorrow. Oh. Ó dàárọ̀. Ó dàárọ̀. All right. Go after him. Tètè tẹ́lẹ̀ kó lọ sí dọ́kùn fún un. Á dápò tètè lọ sọ fún sí i. Lọ́wọ́ bá a dàpò lọ sọ fún sí i mi ò ní lè dá ṣiṣẹ́ yìí o ẹ jẹ́ kí n pé ó ṣe mí lóore ṣe mí lóore ṣe mí lóore. Not the overrated ones. Yeah, yeah, yeah. Ẹ pẹ̀lẹ́ mà. I pray my love in that night. Ah, super rasta. Not much. That's all ẹ káàsán ma. ẹ káàsán o. yes ma ẹ ra ma. ṣàlàfíà ni. adúpẹ́ mà dáadáa ni. Hmm, mi ò rojú yìí rí. Um, <laughs> ọláyọdé la béèrè ma. ọláyọdé ṣé o sì. kò sí nǹkan kan ma. mọ́mí ẹjọ́ kò kò sí kankan. àyúrò kí ló ṣe ṣé o sì. kò ṣe kankan ẹ mú. ẹ̀mẹ́ta. bẹ́ẹ̀ni èmi ni ọ̀gá ọláyọdé. ẹ yọrọ ọ̀gá ọláyọdé. bẹ́ẹ̀ni ma. Ah! àlejò ńlá ọmọ gba bàbá. ẹ mọ́mí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ó máa máa sọ fún yín sódà ọláyọdé náà bí màmá fi etí ara ẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ma. ṣé ò sí ṣá. kò sí láburú mà látìgbà tí ọláyọdé ti ń bá mi ṣiṣẹ́ ó ṣe ọmọ dáadáa sí mi kò ṣe mí ní wàhálà kò ṣe kọ́kọ́ àmọ́ lójijì unexpected way. I pray for love in an unexpected way. Love me with all your heart. Love me with your soul. I pray for love in an unexpected way. With all your heart. deep from your soul. I pray for love in an unexpected way. Not the one of the world. Madam, ẹ jọ̀ọ́ ṣé máa tá à ń sọ kiri ṣe ọkọ yín ni. Ọ̀kan kí ló ṣẹlẹ̀? Bọ̀ kí ló máa ń sọ àwọn ọkùnrin yìí náà? Wọ́n máa níyàn lé ọmọ àdọ́kà Madam, tí n bá ilé rí tó nífẹ̀ẹ́ mi mm. bíi ti yín báyìí ah in fact mi ò ní ṣì tiẹ̀ mm. mi ò ní yànjẹ rárá. Mm. so ẹ fẹ́ sọ fún mi pé ẹ ní anybody tẹ́ ṣe wáyé. èmi anybody inú ògùn mo wà yìí mi ò ní anybody nínú ọ̀gá. ok o ẹ jọ ẹ ṣá ẹ má jẹ kó rí mi ò díẹ̀ díẹ̀ jù. ok ok ok ní wàhálà ní wàhálà ní wàhálà ní wàhálà. ẹ ṣe. èwo lẹ ṣe. àyíká sàn ẹ kọjọ mẹ́ta sàn. ọjọ́ pọ̀ pẹ̀lú ah, èló làwọn gàrí yìí. hundred hundred naira ni sà. hundred naira. bẹ́ẹ̀ ni sà. Ah, kí ló dé ṣé kò gba méjì one fifty ni. Ah, ah, tó bá rí bákan náà. Ah, kí ló le tó yẹn náà madam eh, kí ló dé tẹ̀sán jágàrí gbà lọ́wọ́ mi sìn. nígbà tẹ́yìn náà nọ́jà dáadáa gbogbo nǹkan ló ti wọ́n lọ́jà. ṣé mi ò ní right láti nọ́jà ni ẹ ti insult mi náà. ẹ kó wa ẹ kó wa eh, ẹ pánkọ́ àti ṣúgà. fifty fifty naira ni. ó ga gbogbo nǹkan yín ló wá wọn gógó yìí ẹ fi ẹ náà sí ó yẹ fẹ́ fẹ́ fẹ́ pàṣẹ. ẹ bá ń fi pàkún sí. ẹ ṣe ẹ wọ yín wá ṣéǹjì ẹ gba six fifty bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe. ẹ ti rí i change me on ń ṣe six fifty o ah, ah. ni change me. ẹ̀yin lè mọ calculation. Ah, ẹ yẹ bẹ̀rẹ̀ sí ní ṣì ẹ bẹ̀rẹ̀ sí ní ṣì gbogbo nǹkan tí mo rà change tó yẹ kí n gbà is 550. fifty four fifty ni gbogbo nǹkan tí mo rà ẹsìn bá bọkọ mi ẹsìn wọn ló. irú ẹyin tá à ń fẹ́ nàìjíríà rẹ. tó bá yẹ mo fẹ́ rò wá yín ni kémi náà máa lọ kí n má mú chẹ́ńjì mi. ẹ má wo tèmi ẹrọ tó wò yẹn gangan ó wà important. ẹ ṣáà gbà. ó wà very very essential. Mm. ẹ ṣe o ẹ̀gbọ́n ló lè ṣe ṣe àpá bàbá nìyẹn bàbá ọjà. <laughs> afa ara ẹ àmà ẹ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ wọ́n rí ìyẹn lè fẹ́ bu gàrí àbí. <laughs> from your soul. I pray for love in an unexpected way. Not the one of the world, not the overrated one. Yes, yes, yes. I pray for love in an unexpected way. Love me, love me, love me, love me. Love me, love me, baby. Cause I pray for love being unexpected would. Unexpected would of loving. Expected would. Hey, I pray for unknown, being us alone. Don't play with us. Ṣé fún Wájúlé wa yóò wá kó Wájúlé wa jọ? Speak in English. Èmi eh, ò gbé ìbò Wájúlé wa lè wá kó lè wá àgbọ̀. Ah! Nàyé ah! mi, o dojú tì mí. Náà máa yẹ kéèyàn sọ fún ọ speak English bí o bó ṣe bójú family ẹni jẹ. Níwájú ni ni àbẹ̀tẹ̀ ẹni lọ́dọ̀ ẹni òde ìbójú family ẹni jẹ. Kọ́ ọmọ ọmọ sọ ọmọ sọ speak English speak English ṣé speak English ò sọ ṣé mo sọ fọ ṣé mo sọ fọ wọ́dà name. O ṣe kiri o ṣe máa fọwọ́ sí gbà ẹni tí èmi rẹ̀ jẹ́ sọ́wọ́ ní dédé kíláàsì bá a ṣe pé thirty two èmi rẹ̀ ń gbé fọ́ọ̀sì. níwájú àwọn ọmọdé ẹni bọ́ọ̀bù rẹ èmi rẹ̀ rúpò èmi rẹ̀ rúpò. nǹkan tí bàbá wa sọ ni ẹrú. ó yá dédé ẹ máa lọ ẹ má sọ sórí burúkú ẹ má sọ lójú àwọn ọmọdé ẹ náà jẹ́ kí n bọ ẹ sọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ṣẹrí ẹ wò ẹ èdè Yorùbá òní àṣà òdẹ nìṣe pé ẹ sọ English dẹ English ẹ rí yẹn borrow language nga ṣáà yá àbí ẹ̀gbọ́ kẹ́ ti bọ́ wọn sọ english ẹ̀ wọ́n sọ fún àwọn ṣọ́ọ̀ṣẹ́ ṣọ́ọ̀ṣẹ́ coming up kẹ́ sọ fún what their name màá béèrè ìnáwó rẹ what their name I say what their name what their name what their name. ìjẹ̀bú ah, bílẹ̀ ti àjàre. kí làwọn ọmọdé ṣe fún ẹ tó ń pọ́nish wọn lóru báyìí. mama da ọ lóhùn rádá dáhùn ṣe yèm sọ english yèm sọ yorùbá bí dẹ́sọ̀ fọ sparky o òun rèmi representing spoke o ẹ méjèèjì ẹ lẹ̀ pọ̀ wọ́n dàbí lóhùn. ọ̀ ah, ìjẹ̀bú that's okay ṣé gbogbo ìyìnbó tí wọ́n gan sọ kò correct àwọn ọmọ tó ń bú pé wọn gbọ́ ìbò ìwọ́gùn gbọ́n. ìlú wa pè mí sẹ́yìn wà dẹ́bọ̀ mi sọ. fáwọn ọmọ ọlọ́mọ lẹ́yìn máa lọ lé wọn jàre ẹ wò ẹyọ mọ ẹyin ti jẹ lọ́kì tí yẹn ah! gbà. ó yọ bisikíìtì. Ah! ìwọ náà gbà. Ah, eh, àwo jẹ́ kí n nẹ̀ tó kí n tò. gbà ó bisikíìtì. a tò sí gbé. Eh, ìwọ náà gbà. Eh, èmi náà níbẹ̀ àgbàlagbà yìí wọ̀. Agbalagba, agbalagba, èyí ń jowó ìlú dán máa mọ bẹ́ta. ìwọ gbàǹsẹ̀. ẹ kàn mí. wo ìjẹ̀bù àgbàlagbà yẹn tó bá dọjọ́ mi a máa rà fún ẹ. èsì wàhálà ó ti yé mi ọjọ́ mi rẹ̀ ẹnu agbára obì ti ń gbó ṣáìrí ẹ̀wù ẹ̀wà ẹ má jẹ́ kí kú ọ̀tọ̀ yìí dédé ẹ dédé ẹ rè mọ́ ọ̀gùn yọ àwọ̀ ẹ̀ wọ̀ ọ̀gùn ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ story ní àkọ́kọ́ abba tèmi abẹ́tẹ́rìm jókòó ṣe ti ṣe kiri ẹ ti mi ṣe èdèdè english ah bisikíìtì òní pósítà òun náà ń ra lẹ́tọ̀ yá àkùjọ orí máa gbálẹ̀ tí wọ́n ń kórìkọ́ jọ ọ mọ̀wé mọ̀wé mọ̀wé sọ̀rọ̀ bá fún ẹni máa fún ẹni tìpa mo máa sọ̀rọ̀ sẹ́yìn àwọn ọmọ yorùbá náà àwọn múlẹ̀ ọ̀ ẹ̀yìn ọmọ english ká gbìyànjú ìrànkàn má ṣe ah, ẹ̀ má fi gbúnà ọ̀hún fi gún àgbàlagbà ẹ máa ṣeré wọn ẹ mọ̀ wé o ẹgbà òun pe bọ́ọ̀lì rẹ̀ dẹ́ẹ̀dẹ́ ra ẹ ṣe sọ lọ́rọ́ give what kí kí wà kí wà wú o. ìfẹ́ ọláyọ̀dọ̀ jẹ́ kó wọ̀ mí lọ́kàn. mo ti ṣetán láti fi ṣe adé mi. ṣé kìí ṣe pé nǹkan mi ò. mi ò kí ń ṣe àwọn obìnrin tó ń ṣe ìgbéraga sọkùnrin rárá mo máa transfer gbogbo owó inú account mi sí adẹjọ máa máa gbé bí ni mọ́mí ẹ má wọrí mo ti ready láti máa bá yín gbé bí báyìí until tó bá ti kọ́ ilé tá máa gbé tàbí rent ilé tá máa gbé mo máa máa gbé ní bíbá kò ní tẹ̀lé mi lọ sílé pé àjọ máa gbé o rárá ibi ìbá ni gbogbo àjọ máa sùn tàjọ máa gbé mọ́mí ibo ni yàrá ọ̀dọ̀ yín wà báwo ni màá ṣe wọ yàrá ọ̀dọ̀ yín. yàrá wa kẹ. yàrá kọ̀ọ̀rọ̀ ok dáàdi a ṣe gan Love me your heart. Love me I pray for love in unexpected deep from your soul. I pray for love in an unexpected way. Not the one of the world, not the overrated ones. Yes, yes, yes. so ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí n sáré sí i. ìyàwó ìyàwó ẹ ṣe ó yà wọ́n ẹ jẹ́ kí n sáré sí ẹ ṣe tẹ wá o. ọ̀rẹ́ mi. ìyàwó ìyàwó. màá gba three hundred naira. kí sikọ́ ikọ́ sọ̀fọ̀ ṣẹlẹ̀ gidi gan. èmi máa gba three hundred tèmi lọ́wọ́ ẹ̀. no ibi sọ ṣé ọ̀dọ̀ ọba fún ẹ bó. wọ́n fún five hundred naira. ó wá yọ two yọ two hundred. sọ́dọ̀ ló tẹ̀ gbọ́. ọ̀yọ́ ọ̀ṣọ́. ẹ wẹ́rẹ́ rẹ o wẹ́rẹ́ rẹ o. ẹ jọ kí. Eh? ẹni ni máa gba five million naira mi lọ́wọ́ ẹ̀ ah! ẹni ni máa gba five million naira mi lọ́wọ́ ẹ̀. ẹjọ ẹni ni àǹtí ẹni ni àǹtí ẹjọ rẹ bínú ẹjọ kíṣẹlẹ kíṣẹlẹ gọgọ oh. five million gbèrò eh? ẹ. ẹgbẹ́ mi débẹ̀ kẹ́jẹ́ kẹ́ sọ̀kalẹ̀. ṣe rí gbèrò tẹ̀ ń wò yìí eh? kò nílé lẹ́kì o kò dẹ̀ lọ sí British kankan kò jẹ́ British kankan from anywhere ibi tájọ ń gbé lélẹ̀ abẹ́tẹ̀ mi. abẹ́tẹ̀ lájọ ń gbé. Ah, ẹni bóyá wà yẹn ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni àjọ máa ń wà ní ibi ìbàlọ́ bí sí. kí ló dé tẹ̀yẹ̀ wá sọ fún wa látọ̀yọjọ́ ẹ̀. mi ò lè sọ fún yín ṣẹ́rẹ́ mi tẹ̀ ń wò yìí wọ́n tọ́ mi dáadáa ìyá tó dẹ̀ bí mi lélẹ̀ tẹ́ bá rántí ọjọ́ yẹn tó sọ wípé lẹ́kì tí mo ní lẹ́kì kẹ̀ àwùjọ yàrá méjèèjì ni òun ló fi ń àtàkì mi tó àtàkì mi pé ah, Mr. Man ṣe mọ̀ mí rí ni ẹ mọ̀ mo tún wò ó pé àbọ́lọ́hún ah, ti gbà fún ni màámi tẹ bá rí bí gbèrò ṣe ṣe lọ́jọ́ yẹn ó ga pátán ó gùn mí gàràgàrà tẹ bá rí gbogbo nǹkan tó fi mí ṣe lọ́jọ́ yẹn màámi mú àwọn ah, gbà gbèrò abọ́lọ́hún ti gbà fún ni abọ́wọ́ ti wà lọ́wọ́ ẹ̀ ni. ṣọpọ ṣọ pọsibú. ẹjọ ẹjọ ẹ ẹ sọ fún mi tọrọ mi. àǹtí ẹ àǹtí ẹjọ ẹjọ ẹjọ má bínú. ẹ má pa ẹni sùúrù. gbèrò gbèrò dán akọkọ lẹkì bó ṣe jẹ ìjọsìn méjì British level nígbà tẹ pa ní ìmọ̀ adẹ́jọ́ ń gbé lábà yìí ìwọ òṣìṣẹ́ ní britain àwọn adẹ́jọ́ kò sábà á lọ amẹ́ríkà á lọ lọ́dọ́ọ̀nù ẹlẹ́ẹ̀kejì bọ́lá five million bó ṣe jẹ bẹ́ẹ̀ ti dọ̀ ń gbé lẹ́kí ṣé wọ́n jẹ́ àbú ẹ̀bẹ̀ àbójẹ kẹ́hìndé fa tàbí tata ìwé kàbí ọláyín capital ìwọ ń gbé lẹ́kí àbẹ̀tẹ̀ àjọ gbé kíṣẹ̀lẹ̀ jọgọ ẹ̀dọ̀ ohun ẹ̀dọ̀. ẹ wo gbogbo ọwọ́ tẹ̀ sọ yẹn kọ́ tèmi kan o ló ah. ṣe wàyí ó máa gbé mi débi tí fort wà lẹ́nu ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹlẹ́ẹ̀kejì ó máa mú mi èmi àti ẹ̀yìn sẹ́ a máa lọ sí British Embassy ẹlẹ́ẹ̀kẹta màá wá gba five million mi ṣe eré tó dùbí jù ń bẹ̀ tí mo lè fi ẹlẹ́dàá mi àti gbogbo ara mi ṣètò fún ọ̀bọ̀ yìí ah. tó bá ṣe láti wájú ẹni kò tẹ̀ lọ ọ̀rọ̀ fẹ́ ṣe látẹ̀yìn ah. mo máa ti rí mi pa. Ah. ẹ wò ẹ wò ọ̀bẹ́tẹ̀ ibú ọ̀bẹ́tẹ̀ ló fi rún mi àti mo rò pé pẹ́ńpẹ́ mú gbogbo góòdù orí ẹ̀ tí mo rò pé rúwé ní kí n bí kọ́ ìsìn. ọ̀rẹ́ ṣe kọ̀ ládùn náà ń bẹ̀. Ah, ah, ah, ládùn náà ń bẹ̀. ìwọ ó sì máa bẹ́tẹ̀. ẹ pẹ́ ọlọ́pàá ẹ pẹ́ ọlọ́pàá.